on máa tẹ̀síwájú nínú rẹ̀ ní èmi ìlànà ọlọ́run ọba sánú ọ̀dà àdá. Áyà tí ń kà fún wa lọ. Òun náà ni ọlọ́run ọba sánú ọ̀dà àdá. Áyà ọgọ́rùn-ún kan àti Ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ nípa nísọ́tò bá kọ̀rọ̀. Ọlọ́run ti ń sọ nípa bí wọ́n ti mọ sáà tó bí wọ́n ti mọ àbá ìyẹn ìjọ ọlọ́run ọba. Ìjọ ọlọ́run ọba kánú ọ̀sán alábí sọ fún ẹ pé àwọn ọ̀la ìrẹsì ìṣòro ẹ̀. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. الله ní nígbà tí nàbí láyé Ibrahim àtọmọ rẹ̀ Ismail tí bàbá ń kọ́lé ọmọ ń gbókúta fún nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìpìlẹ̀ náà sókè lọ ó di ohun tí ń ga àwọn méjì wá sọ wípé rọ̀gbà náà takọ́ balùwí náà ọlọ́run iṣẹ́ dáadáa lélẹ́yìí dáhùn ṣèyí o ọlọ́run gbà lọ́wọ́ wa o ìnẹ̀ka àǹtàfẹ́mi ọ̀nà àlè torí wọ́n ọlọ́run ọba ọba tí ó máa ń gbọ́ gbogbo nǹkan ní ẹ̀rù ọba alámọ̀tán ni ọ́. sọ àwa ti sọ̀rọ̀ bó ni àwọn voice bó ni wọ́n ti mọ kàádà orírìn àwọn ẹni tí wọ́n mọ kàádà mẹ́wàá ni wọ́n. atẹ̀ní àwọn afáà máa ń sọ pé méjìlá ni wọ́n aláyọ̀ sọ pé bunatul ka'batil musharrafa abáni kí awòye sí bí wọ́n ti kọ́ nínú ìjòzó láti foundation tó fi pé sí bó ṣe wà yìí méjìlá ni wọ́n.

wọ́n bẹ̀rẹ̀ sí ní yípo kàábà yìí ìgbà tí wọ́n yípo lọ́wọ́ làwọn mọ̀lẹ́kà sọ pé àwọn gan-an làwọn ti yípo àwọn ti ń ṣe tọ̀wáàfù yíká rẹ̀ fún odidi ẹgbẹ̀rún ọdún méjì àwọn ajá ti ní tó tún fi ìpìlẹ̀ eléyàn eléyàn ọ̀nà nàbílà àdà fún lẹ́ni kejì ẹnì kẹta òun náà ọmọ anabi ọlọ́run adam alayhi salatu wa salam shiz lẹ́yìn ikú bàbá ẹ̀ ẹnìkẹrin ní nabila ibrahim aleyhi salatu wa salam àtọmọ rẹ̀ ismail lẹ́yìn náà ni àwọn tó ń pè ní alẹ amọlẹkù àwọn amọlẹkù yìí àwọn olómìnira àwọn náà tún kọ àtàwọn jórùfó ìyẹn àwọn ẹni tí. wọ́n padà wá bá hajaru nígbà tó wà láàyè yẹn yẹn ni pé tí Ibrahim fi sí ibi tí ń jẹ́ Kaaba yẹn lẹ́yìn náà làwọn Quraysh lẹ́yìn náà ni Abdullahi ibn Zubair tọ́jú ọmọ àti Aisha radiyallahu ta'ala anha wa ardọ́ lẹ́yìn náà ni al بن يوسف الصحفي لازم کو عبد الملك بن مروان لين لين ضم بين السلطان مراد خان ان تو اكي کو او سي کي لين كما سو تو سي باي اون ان خادم الحرمين الشريفين فهد بن عبد العزيز علي السعودي àwọn méjèèjì lánìí nítorí pé ọ̀rọ̀ yìí lè má tètè kíá kíákíá làwọn afáàfin máa ń fi ẹsẹ̀ orin gbé nígbà tí wọ́n fi ń jẹ́ mẹ́wàá ṣe Sultan Murad Khan àti Khadim al-Haramain Sharifain Fahd ibn Abdulaziz Ali Saud nígbà táwọn ò ti fún wọn lọ́fi máa fi kún pé bana baita ron bela arshi ashirun fa fawzi humo malaikatullahi likiramu wa adamu fashisu fa ibrahimu ثم عمالقه قصي قريش قبل هذين جرسهم وعبد الإله وعبد الإله من الزبير بنى كذا بنى لحجاج وهذا متمم wọn fi forin yẹn gbé jáde ìpè àwọn tí wọn kọ bẹ́ẹ̀ sàrọ bẹlẹ àrùsì ilé Ọlọ́run ọba ọba tó ní àlẹ àrà sí nígbà tó fi jẹ mẹ́wàá wọn ní mẹ́wàá ni wọn ìwọ náà gbà wọn àkọ́kọ́ ni màláíkà tó la ìlẹkẹrà mi wà ádámù àwọn màláíkà Ọlọ́run àtàdámù ó sì kejì ọṣíìtù ó sì kẹta ibrahim ó sì kẹrin lẹ́yìn náà ni àwọn alẹkùn ó sì karùnún kòsọyì ó sì kẹfà kòráyèsù ó sì keje ṣáájú kòsọ́yù àti kòrẹ́ṣ jọ́rọ́ fún mo ti ṣáájú wọn ọjọ́ mẹ́jọ Abdullahi ibn Zubair ọjọ́ mẹ́sàn lẹ́yìn náà ni Hajjaj ibn Yusuf. àwa débẹ̀ bó wa ni Abdullahi ibn Zubair tọ́lá àti sọ̀tà àwọn kòrẹ́ṣ bó ni wọ́n ti kọ́ ilé yẹn. عبد الله بن abdullahi ibn zubair bina ibn zubair alkaabata alama kana yuridu الله sallallahu alayhi wa sallam ibn zubair ọkọ kaaba lórí bójútì Ọlọ́run ṣe fẹ́ kọ wa afa ibn ishaq oníṣẹ́rí kaaba lásìkò anisọ̀sọ́lá ọjọ́ sàmánì àṣàrà zẹ́rọ̀à ìgbọ́n méjìdínlógún ní eighteen. òun nìgbọ́n tẹ wọ́n bẹ́ẹ̀. kàábà yẹn kẹtẹrí wọn a máa da àwọn aṣọ mọ́sárì wọ́n máa ń dà lẹ́yìn ìgbà yẹn wọ́n da àwọn aṣọ bíi aṣọ tó kí aṣọ wọ́n da aṣọ bò aṣọ tí wọ́n ti sáyìn rẹ̀ òun náà ní ni ó ní Kaaba yẹ ọ wáyẹ kò gbò lórí báwọn kùráìsì ṣe kọ ó fi padà jóná lásìkò ìṣèjọba Abdullahi ibn Zubair lẹ́yìn ọgọ́ta ọdún níparí ìṣèjọba ẹni tó ń pè ní Yazid ibn Muawiya nígbà tí wọ́n tẹ́lẹ̀ mọ́ ẹni tó ń pè ní Abdullahi ibn Zubair al nígbà yẹn ni Abdullahi bin Zubair ló fi lóhu ilé yẹn ọwọ́ àmọ́ lórí foundation nàbí ilayi Ibrahim alayhi salatu wa salam ọwọ́ àfi hijiru ìyẹn bí wọ́n ń pè ní hijiru Ismailu àyè táwọn yẹn máa ń lọ yẹn náà fi láyé. ọ tó fi ẹnu ọ̀nà kan sí oúnjẹ báàbà ń ṣàkíyá ẹnu ọ̀nà ìbòyọ̀ ọ̀rùn ẹnu ọ̀nà míì ìbòwọ̀ ọ̀rùn ó kí ẹnu ọ̀nà yẹn súnmọ́lẹ̀ wọn ni Abdullahi ibn Zubair ọkọ Káàbà báyìí lórí bó ṣe gbọ́ ní ọ̀dọ̀ àbúrò ya يا Àìṣà radiyallahu الله تعالى عنها ardaha أم المؤمنين. tí Àìṣà náà dẹ̀ sọ pé òun gbọ́ ọlọ́dọ̀ títí ọlọ́run sọ̀tọ́ lámbẹ́ báyìí ni Kàábà ti wà ní gbogbogbò àsìkò ìṣèjọba Abdullahi ibn Zubair radiyallahu ta'ala anhu tó fi padà di wípé al tó pa ọwọ́ àṣẹ dá padà sí bó ṣe wà yẹn pẹ̀lú àṣẹ ẹni tọ́jà láti gbà yẹn ìyá Abdulmalik bin Marwan imam Muslim rahimahullah bin Hajjaj nínú sahih látọ̀dọ̀ àtọ́ náà. لما احترق البيت زمن يزيد بن معاوية حين غزا آل شر. wọ́n nígbà tí ilé jóná nínú orúkọ tí káàbà ń jẹ́ nìyẹn wọ́n ń pè ní alibait wọ́n ń pè ní alikaaba wọ́n ń pè ní baitulahil haram wọ́n ń pè ní alibaitul haram ha nígbà tó di pélé yẹn jóná lásìkò yazid ibn muawiya nígbà tí àwọn ará sàmù ja káàbà lóko. وكان من أمره ما كان تركه ابن زبير حتى قدم الناس موسما يريد أن يجريهم àwọn ìyá àti bá àwọn mọ̀hálà àríṣà. wọ́n ní bílẹ̀ yẹn ti wà nìyẹn ìbùnú zubairu filẹ̀ tó fi di pé àwọn èèyàn wá ṣe ṣiṣẹ́ hajj lásìkò mọ́sí mọ́fi tó ààrẹ náà. ọ̀làmà sọ́dọ̀ ọ̀rọ̀ nẹ́ẹ̀sì kọ́ọ̀lù yá àjùlá nẹ́ẹ̀sì àṣírí alẹ́ yìí àfilẹ̀ káàbà àǹkọ́dọ̀ ha fún màábùnì bìnnáyà àwọn aṣùlùkù ìgbà tó wá di fáwọn yẹn tún ká tí wọ́n ti fẹ́ hajj tán Abdullahi ibn Zubayr lọ́dí aláwọ̀tàlá ọwọ́ ní ẹ̀yìn èèyàn wọ́n fẹ́ kí ẹ mi jíròrò ẹ fún mi nímọ̀ràn nípa ọ̀rọ̀ Kaaba yìí wọ́n fẹ́ dà owó kí n tún kọ́ àbẹ́ẹ̀kọ́ kí n dẹ̀ ṣàtúnṣe ìwọ̀n tó mọ wáhà mí ha. yàní mọ ọdọọrùn sá mí nà sẹmọ pé tí bá jó nǹkan máa wí ni tí ó ti rẹ níbẹ̀ yẹn adigun ẹ̀ ṣàtúnṣe rẹ ọ̀la ibn Abbas fàdínní kọ̀dé ní àǹtẹ̀sùlù àǹtẹ̀sùlù wàtọ́jà àbáyíta asilamu nẹ́tù alẹ́yìn. abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ọwọ́ àsọ fún abdullahi ibn zubair radiyallahu ta'ala anhuma wọ́n ní ìròrí kan tó jẹ jáde lọ́dọ̀ tèmi nípa ọ̀rọ̀ kábà yẹn ni pé mọ̀ ń wò pé ibi tó bá lẹ́ ń bẹ̀ nìkan ni kò tún ṣe. ìyẹn nìkan ni kò tún ṣe kò fi yẹn lẹ́ẹ̀ ní bó ọ̀rẹ́ fọ̀kúta rẹ̀ lẹ̀ kọ́ wà bó ṣe wà. wọ́n ní báńsà alẹ́ àṣàlọ́lọ́ ààrẹ sálá ìyẹn ni pé bó ti sọ lọ́n ti fílẹ̀ bẹ́ẹ̀ ni kò ti fílẹ̀. ọ̀làdùn zùbẹ́rù làwùkánà àdúkùn ìṣàrọ̀kọ̀ báyìtàwù báyìtùwù mọ̀ rọ́dì àṣà ìdàjídàbò kàkàìmọ̀ báyìtù rọ́bìkùn àjàwàjá. Abdullahi ibn Zubairu wa ni agbọ̀n tẹ̀wé àfa. Ṣé bàbá yẹ pé ilé ẹnìkan yín ló jóná? sínú ń tọ̀ ń lè dùn tí a fi tún lè yẹn kọ́ bó wa nílé ẹlẹ́dàá yẹn ti máa máa rí. Inni mustakhiru rabbi salata. Èmi dé. Èmi ọ̀sán ṣe ń ṣèkárọ̀. Yín wá ẹ̀sà ọlọ́run orí ọlọ́run pé kọ́lọ́run kó mo ti gbọ́mọ̀ rẹ̀ tẹ́ mọ̀ pé méjì. Ṣètí méjì ni Mùsùlùmí gbọ́dọ̀ mú. Ṣètí kíyẹn gbàmọ̀ràn sèṣì kéèyàn tún bá kéèyàn tún wóore ọlọ́run sórí àlámọ̀rí. ẹ mo ti gbọ́ mọ̀ràn yín náà ó tún kú kí n wá ẹ̀ṣà ọlọ́run ọba màá wá wọ ẹ̀ṣà ọlọ́run yín wọ ẹ̀ṣà ọlọ́run ọba lórí ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta. ẹ mọ̀ pé mo tọ́jú wa nú àti ọlọ́run náà nìyẹn fàyídà àzẹ́mtẹ́ àwa kàrà ara lẹ̀ ọlọ́run ní ti sọ fún mi láwí pé ọ̀ṣà wíìrùn kìlá máa bá wọn sọ̀hábà rẹ̀ bá wọn jíròrò nù àlámọ̀rí ó sì àgbẹ̀ kọ̀ sẹ́ni tó rí ẹ pé tó rí ànẹ́bí wọn àdáyálé sallallahu alaihi wasallam ọlọ́run tún ní kọ́ bá wọn jíròrò wọn sì sọ ọlọ́run àmà jíròrò títí ké lórí ọ̀rọ̀ àwọn aráalé á jíròrò lórí ẹ ọlọ́run wá ní bá wọn jíròrò lórí àlámọ̀rí ẹ bá ti wá jíròrò àyídà azamta tó bá ti wá pinnu wípé nǹkan báyìí lọ fẹ́ padà sí lórí ìjíròrò kọ̀ ọba àti pé wọn ni ọ̀rọ̀ rẹ padà wọlé ń bá bá ti pinnu wá ọbẹ̀ ẹsẹ̀ yẹn ọ̀tá wa kàrà á lọ́lọ́ ọ̀ fara ti ọlọ́run orí ìṣesí yìí náà wá ní Abdullahi ibn Zubair radiyallahu ta'ala anhuma wọ́n wà lórí ẹ̀ pẹ̀lú pé lẹ́yìn ìgbà tí ó bá àfa àjòrò sẹ́mọ̀ fẹ́ ní oṣù bá jòrò ọgbọ́dọ̀ jólùmọ̀ olùmọ̀ náà lọ́ba jòrò ṣùgbọ́n táwọn sọ ni pé èyí tó bá bàjẹ́ ń bẹ̀ nìkan ni kó túnṣe ayé pé gírí kan ní náà ti jó bàjẹ́ débi pé níyàbá fọwọ́ taari ẹ̀ awo ó tún bẹ̀yẹn nìkan ṣe. ọ̀dẹ̀ filé yẹn lẹ̀ bá nẹ́bi ṣe filẹ̀ látijọ́ yìí wá wọ́n máa chíńjì kankan bẹ́ẹ̀. kásìlá ibùdó zubairu ọmọ yẹn pé kìí ṣe pọ́ ti gba ọ̀rọ̀ ni òun náà nírò rí. òbúrú ọ̀dẹ̀ pé gbàtà nírò kó ṣe pé ròrí yẹn náà ni ó padà wọlé. ìjọba sílẹ̀ nìkan ọ̀gá yín bá jóná náà ṣe ọ̀dẹ̀ sì máa yọ́nú àwa ni ọ̀dà mo ti bẹ́ ìyẹn jíròrò tún ti kí n wá ẹ̀ṣọ́ ẹlẹ́dàá mi kọ́ wá wẹ́sẹ̀ ẹlẹ́dàá lẹ́ẹ̀mẹ́ta ó sì kárọ̀ pé kọ́lọ́ ń kó fún un ní ìtọ́sọ́nà lórí ẹ̀. ọ̀ní tóun bá ti wá gba ìtọ́sọ́nà ọlọ́run wọ́n wá inú lórí àlámọ̀rí mi. bàbá wa di pé fọlámẹ́ ọmọ bọ̀ tẹ̀lé gbàtó di pé ijọ́ mẹ́ta rẹ kọjá. ọjọ́

wípé òun máa dà owó ni wọn ní dẹ́nìkan fi padà gorí rẹ̀ fàálì kọ́mínú ìjára wọn á ti kí ni ó jẹ òkúta kan lẹ. fàlámù ọlọ́run yà wọ́n wọ́n yẹn tó àṣọ́bà òṣèlú tẹ̀tẹ̀bàánú ọ̀nàkọ̀dú àtàbà. ìyẹn ni pé ìgbà tó ṣe ìkárọ̀ yẹn. wọ́n wá di pé àtẹ́padà wá láti sánmẹ́ ọjọ́ bíi pẹ́nìkan gorí kàábà yìí ẹnìyẹn wá yẹ òkúta kan bọ́ọ̀lẹ̀ nínú àwọn òkúta tí wọ́n fi kọ́ kàábà ẹ̀rí nígbà tó wá di pé òkúta yẹn bọ́ọ̀lẹ̀ náà mo sì rí i pé àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí lọ dáwó nìyẹn wọn ni abdullahi ibn zubair radiyallahu ta'ala anhu ọjà àlàyé sọ̀rọ̀ àlẹ́ àsòtò àtàrí tafa àdínà ọwọ́ àpàdà mú ẹmọ bíi irú àwọn ẹni wọn bá fẹ́ kọ́ bíi iléeṣẹ́ kan àbí wọn fẹ́ kọ́ kíní kan sójú títì tí wọn máa ṣe páànù síbẹ̀ àwọn tó mọ rẹ̀ sí kọ́kọ́ máa yà lọ́bẹ̀ ni àbí kíní. ẹ ẹ òun náà wá mú fọ́tì. ọta yíká ilé yẹn nígbà tán fi wo yẹn ọ wá àwọn òpó sí ọta kọ́tìn yíká rẹ̀ ó fi padà kọ́lé yẹn ga ààrẹ wọn lọ Abdullahi ibn Zubair radiyallahu ta'ala anhuma ọ wá ní. Ìwọ̀n tí mo ṣe yìí kì í ṣe pé mo ṣàdédé ṣe. mo ti fẹ́ ṣe àtúnṣe léyìí ní ìsàdédé ṣe orí mo gbọ́ àyìn ṣàròjì aláwọ̀sálà àyìnhà tí ń sọ báyìí pé. ìnànà bí yàtọ̀lá lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀ nǹkan láwùlà àyìnà nẹ́ẹ̀sà àdéhùn àbí ìmùbẹ̀ kúfìrí wàlẹ́sà àyìnbí nà nàfà kọ́tì mọ́ yòkọ̀ bí ní alábìnáyì làkúntò àdàkọ́lẹ̀ tó bí mi àlàhíjìrì kọ́mùtàdà àdìrọ́ìn. tọ́ ọ ni mo gbọ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ọlá nàbì sallallahu alaihi wasallam sọ báyìí pé tí ìbá ṣe pé ẹ̀sìn ò tí ì tó àwọn èèyàn lára ọ̀dẹ̀ sówó tí màá ná yẹn ni pé ńlágbára láti lè fi kọ́ mi ìbá dẹ̀ mú odidi ìgbọ́n márùn-ún wọ hijr yẹn hijr Ismail yẹn ni pé kò bá tún fẹ̀ tó ìgbọ́n márùn-ún wala ja'altu lahu baban yadkhulu an-nasu min wa baban yakhrujuna min mi bá dẹ̀ sí ẹnu ọ̀nà méjì sí Káàbà ẹnu ọ̀nà àbáwọlé àti ẹnu ọ̀nà àbájáde bá ṣe sí Káàbà ṣùgbọ́n kò sówó àti pé tí mo bá ṣe bí àwọn èèyàn ó sì gbọ́yé ẹ̀sìn ò tí ì tọ̀ wọn la wọn lòun ṣe ń jìlẹ̀ ọlọ́run ọjọ́ rọ̀ méjì.

kò tí ì tọ̀ wọn la kíni rẹ̀ yẹn ò ti kú padà sọ ẹ̀sìn ò tí ì tọ̀ wọn la ó ti fọwọ́ kàn padà ṣèkè wọn ò lérò pẹ́sìn tí ì tọ̀ wọn la nígbò náà wọ́n sẹ́yìn fóònù àìní gbàgbọ́ náà. afáwa Abdullahi bin Zubair lè Khalifa yẹn ní gbogbo ọ̀rọ̀ méjèèjì yóò sí fóun owó tó wọn ọ̀nà wa lẹ́yìn náà ni pé òun ọ̀bẹ̀ rẹ àwọn fáwọn yẹn fẹ́ gba ẹ̀sùn òsì mbẹ̀ wọn. wọ́n ní bó ṣe fi ìgbọ́n márùn-ún fún ṣẹ́jẹ̀rò nìyẹn ní ẹ̀ pè ní ṣẹ́jẹ̀rò Ismail tẹ́lá ń wo báyìí tí wọ́n fi aṣọ dúdú sí yẹn ẹ̀rí bí kan tí wọ́n mú táìsì kan lẹ́ẹ̀mọ́ gbogbo ara ẹ̀ láàyè sẹ́yìn ẹbí twenty bá dún bẹ́ẹ̀ wọ́n máa gbà yẹn àwọn yẹn máa ń sin ẹ́fílà nù rẹ̀ wọ́n lọ́n pè ní hijri ismail wọ́n ní yàrá tí ọlẹ́gbẹ̀ẹ́ ilé yẹn náà ń gbé yẹn hajar àti kíni ọ ismail bẹ́ẹ̀ wọ́n gbé gbà yẹn. wọ́n ní hatta abudulayi asan tó fi padà rí foundation yẹn táwọn yẹn ń wò báyìí ọwọ́ akọ́lé lé lórí ọwọ́ ajá sí pé gúngùn káábà padà di kíni o sàmàní àti aṣara zira ó di ìgbọ́n mélòó eighteen. فلما زاد في استكثره فزاد في أوله وفي تنكو أو على تنو أنا مجلس تنو أنا أباولي أتنو أنا أباجادي نعم فلما قتل ابن زبير إذا كان وقد أقفى عبد الله بن زبير كتب الحجاج إلى عبد الملك يستجيزه بذلك ويخبره أن ابن الزبير قد وضع البناء على حسن نظر إليه الحدود من أهل مكة فكتب كتب إليه عبد الملك إن لسنا من تلفيق بن الزبير في شيء أما ما زاده في صلح فأقره وأما ما زاده نعم فأقره وأقره وأما ما زاد فيه من الحجر فرده إلى نعم فرده إلى ديناره وسد الباب فلما قتل ابن الزبير nígbà tí wọ́n pa abdullahi ibn zubair hajjaj ibn yusuf takọ́fí ọjọ́ kan náà gómìnà rẹ̀ ìyẹn gómìnà abdulmalik bin marwan ó wá lọ fi ọ̀rọ̀ yẹn hàn pé àbọ̀wò ohun tó ṣe ni nípa ọ̀rọ̀ kàábà tó tún ṣe. wọ́n ní Abdullahi ibn Zubairu ti wọ́n ti kọ́lé lórí foundation yẹn Abdullahi ibn abẹ eh, Abdulmalik bin Marwan ó ní sórí ìhun tó Abdullahi ibn Zubairu ṣe ànídìí àti fẹnu àti fẹnu bàjẹ́ torí ọmọlé yẹn ga ó di ìgbọ́n ohun etí yẹn akérò ìdí ẹ̀ múlẹ̀ má change ẹ̀. ọ̀hún ayé àlésí tó fi kún hijir tó tún fi fẹ̀ sí yẹn ọ̀rú dàhùn ilé abiná ìdá yẹn padà sí bó ṣe wà tẹ́lẹ̀. ọ̀sùn dẹ́lẹ́bà balẹ̀ di fata ẹnu ọ̀nà tó sílẹ̀ tó lọ pé ẹnu ọ̀nà àbáwọlé kan àbájáde kan lọ́ọ́dí. wọ́n ní bó ṣe dára ìjírù yẹn wó ni ẹ ọwọ́ àdá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ọ̀dẹ̀ mọ ohun tí Abdullahi tó múnú sí bẹ́ẹ̀ rò sórí tó fi ṣe bẹ́ẹ̀ òun jẹ́ gómìnà fún ìyẹn Hajjaj múnú sí bẹ́ẹ̀ rò àbí Hajjaj múnú yẹn ọ̀tọ̀ sákọ̀fí wọ́n jẹ́ gómìnà fún daniel eh, Abdulmalik bin Marwan nígbà yẹn. kádẹ́sì má gbàgbé wípé súnnà ni ohun tí Abdullahi múnú sí bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhuma torí òjijì ọlọ́run bá nífẹ̀ẹ́ sí nǹkan yẹn bẹ̀tẹ̀ ẹ̀rú ń bà á kí ẹ̀mí àwọn èèyàn má ṣàtakò ẹ̀ lè hadathah àti ahdihim bil islam torí wọ́n bẹ̀rẹ̀ gba islam kì í pẹ́ kò níye wọn. ṣùgbọ́n súnẹ̀ kéde gbogbo àfáà náà ló lè mọ tó lè pé gbogbo àwọn àfáà náà wọ́n mọ̀ kẹ̀kẹ́ Abdulmalik bin Marwan òun ò nímọ̀ nípa súnà ẹ̀. lóbi jáde pé ńgbà tí kinní yẹn rinlẹ̀ látọ̀dọ̀ yà wá Aisha radiyallahu ta'ala anha nípa ẹgbẹ́ àwọn yẹn wá látọ̀dọ̀ jíjọ́ lọ́n sọ̀rọ̀ sọ́lá oníwà dídínà ànà tàràkìnnáhù wọ́n mọ̀ tàwálà. wọ́n ní mọ́ mùsùlùmí kẹ́ẹ̀dí gbẹ́gbẹ́ alátọ̀dọ̀ Abdullahi ibn Ubayd قال أنا وفد الحارث بن عبد الله في خلافته wọ́n alḥaris bùnà abdullahi bùnà alẹ abdulmalik ọlọba lásìkò tí ń ṣèjọba lọ́wọ́ haris bùnà abdullahi ọwọ àsọ pé wọn ní zati abdulmalik ń ṣèjọba lọ́wọ́ haris bùnà abdullahi wà lọba abdulmalik wà sọ báyìí pé mọ àzúnnù àbá khubayb yaani ibùnà zubair sẹmi àmì ni àyíṣà wọn kàn yẹ sí ọmú anahu sẹmi àhùn minha bàtà àrísù dọ́dọ̀ yìí. Abu Khabbab òun náà ni Abdullahi bin Zubair. Wọ́n ní Abdulmalik ní ọ̀rọ̀ tí Abdullahi bin Zubair sọ fún gbọ́ lẹ́nu ìyàwó àyìnṣá yẹn. Òun ò lérò pọ̀ gbọ́. Harris wa sọ báyìí pé bàlà ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ o. Mo dẹ́bi ni pé mo dé Abdullahi bin Zubair ó ṣe súnmẹ̀ fi súnà rinlẹ̀ ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ o èmi gángan mo gbọ́ ọ lẹ́nu ìyàwó àyíṣà ìyẹn alharis ibn abdullah ìyẹn ní sọ bẹ́ẹ̀ pé òun gángan gbọ́ lẹ́nu ìyàwó àyíṣà. ọ̀hún ni ọ̀dà kí gbọ́ tọ̀sán. kọ́lá kọ́lá kọ́lá rẹ̀ ó ní ohun tó ń gbọ́ sí àwa yìí sọ ni pé ó ló ti sọ ọlọ́run sọlọ rà sọlá ń sọ báyìí. ọmọ kì í. ọmọ kì í. ìṣàkóso ní bòníyà ní báyìí. wàláwùlà ṣàdáṣàtò àdìyẹ bìṣíríkì àásùmọ̀ sárọ̀kù mi. ó ní ìnà kọ́ ọmọ kì í. àyìnṣà. ìrẹ́ àyìnṣà. àwọn ọjọ́ rẹ̀ yìí ìsẹ́kítọ́rù mi ń bò ní àná báyìí wọ́n dílé ọlọ́run ọba kùn bí kíkọ́ rẹ̀ o. wàláwùlà àdá àtàtù àhẹ̀dí ìmbi ṣẹ́rìkì tí ì bá ti pé ẹ̀sìn òdì tọ̀ wọ́n la. àátùmọ̀ tára kú mi ń dù. ihun tí wọ́n dínkù bẹ́yẹn mi ì bá dá padà o. فإن بدا لقومك من بعد أن يبنوه فعلمي فعلمي لأوليتي ما تركوه منه. Àtọ́júṣe ọlọ́run ti sàsọ́lẹ̀ rẹ̀. Fa ìbádà lè kọ́ omi. Tọ́ba tún máa padà hẹ̀ sí àwọn ọjọ́ rẹ̀ yẹ̀rẹ̀ àìṣà lẹ́yìn ìgbà tẹ́mi bá lọ tán. Kí wọ́n àdínkù yẹn kí wọ́n fi kú. Fàhálùmí lé orí yàgì mọ́tàrà kú omi wá kí n fi hàn án ẹ̀hún yẹ kí wọ́n fi kú tí wọ́n ò fi kú ọ̀rọ̀ ni ò tí ì yé rárá àdéhùn sálá ń sọ bẹ́ẹ̀ pé tọ́ bá padà yá tí mo bá lọ tẹ́ o táwọn ọjọ́ rẹ ṣẹ́ẹ̀sì ti tọ̀ wọ́n la ọ̀rọ̀ ẹnìkan ṣàtakò rẹ̀ kò sí mọ́ wọ́n dẹ̀ sì lówó tán wọn máa fi ṣe ìhun tí wọ́n dínkù nù ẹ̀yẹn jẹ́ ń fi hàn náà ọwọ́ àbíyẹn ó ní ìgbọ́n méje ni wọ́n dínkù bẹ́ẹ̀ ohun tí wọ́n dínkù nù kàába tó yẹ kó fi gùn sí ó tó gbọ́n méje. láwùjọ ni wàlí ìlú gbìyànjọ́ ẹ̀ṣẹ̀dùn rúwá rúwá ti di قال النبي صلى الله عليه وسلم ولجعلت لها بابين موضوعين في الأرض شرقية وغربية. inú ìgbà wa mi tún ni yàrá àlọ́ àlejò náà àtá nínú àwọn tó gba hadith yìí àwọn làwọn sọ̀sọ́ láńtó wá fi fún hadith yẹn wípé tó wáyé pé mo ní kápá ni màá fi ẹnu ọ̀nà méjì síbẹ̀ tẹnu ọ̀nà yóò sùn mọ́lẹ̀ báyìí ọ̀kan wà níbi tó rùn ti yọ ọ̀kan wà níbi tó ti ń wọ̀. ṣé wọn mọ tó bá táwọn ọjọ́ rẹ fi gbélẹ̀kùn yẹn sókè tí wọn fi jó súnmọ́lẹ̀. kọ́ọ̀lá kúlẹ̀tùlá ìyàwó àyìnṣá ni èmi ọmọ sọ fún mi. wọ́n ní tààzùzà wọ́n sì bẹ́ẹ̀ tààzùzà nítorí wíwọ́n pé ẹni yóò tí wọn bá fẹ́ kọ́ wọlé kọ́ má lè wọ̀ ni wọ́n ti gbẹ́nu ọ̀nà ẹ̀ka ó fi má rọrùn fún anybody láti wọnú ẹnu ọ̀nà ẹ̀ka báyìí. فكان الرجل إذا هو أراد أن يدخلها يدعونه حتى يرتقي سبحان الله wọ́n ní lọ́fà dẹ́nu ọ̀nà yẹn fi gágbà yẹn tẹ́nìkẹ́ bá wò fóun tiẹ̀ fẹ́ wẹnu ọ̀nà ẹ̀ka bàbá yìí á sẹ̀ wẹnu tó wọn bá gbé gùn kéde wọ́n ní lọ́fà tó gbé sókè nìyẹn. dáfà ń tọ̀ débi pé bẹ́ẹ̀ ni ẹ bá fi múra fóun fẹ́ wọ bẹ̀ báyìí wọ́n kẹ̀ tari ẹ̀mí bí ó sì ṣubú nìyẹn nígbà àwọn ọ̀fẹ́ kọ́ wọnú ẹ̀ wọn ni abdulmalik wa sọ báyìí wọn ni fakultu lil haris anta sami'ta ha taqulu hada wọn ni wọ́n haris sọ gbọ́ ìyá wa àyìnṣá tó sọ̀rọ̀ tó ń sọ yìí ìyẹn abdulmalik ti hajjaj musu fún mọ́rọ̀ wọn fi lọ dé hijiru ọwọ́ apàdà rẹ lómi tó tún wí détí gbọ́ rẹ̀ pé òun gbọ́ tí àwa yìí sàtọ̀ pé òun kò ti tẹ ọlọ́run tó wí bẹ́ẹ̀. ìwọ ń bi alḥaris ibn abdullahi pé sọ ọgbọ́dà nẹ́bì sọ bẹ́ẹ̀. wọ́n nìyẹn sọ pé bẹ́ẹ̀ ni. wọ́n ní ọ̀nẹ́ kàtà sáà lè àṣọ. wọ́n sì kodò nìyẹn. wọn ni wàdìtú àní ìtàrà bọmọtà mi ó sì wù mí kí n filẹ̀ pẹ̀lú ohun tó ṣe kí ni ohun tó mú wáyé. sobọrọ kíkọ kaba sèré ni ẹrí pàtìkà fún wa wípé méjìlá ni wọn jẹ kátẹ látúnṣe kọ̀ọ̀kan bí káwọn míì gbókúta sí bí káwọn míì sájà sí nínú fòsọ́yù tó jẹ́ àlìjáde rọ́ọ̀dẹ́ lè nàbí sallallahu alaihi wasallam àjàlá wọn ṣe sí ti wọn. nìkan fẹ́ jóná ẹ̀fọn tún mọ́ ó yí padà dórí kí ni o khadimul haramaini sharifain alimalik fah bin abdulaziz ali suud rahimahullah. kínú kẹta tó wá sọ fún wa nípa ọ̀rọ̀ kàábà yìí tí wọ́n ti kọ́ tó fi di orí èèyàn méjìlá tá kà fún wa yìí kò sí àti káàkiri máa rẹ̀ lókun àyàn sọ pé káàbà wọ sọ nítorí tí wọ́n fàṣọ sí i lára òun níjọ́ bá dẹ̀ ṣe hajj nìyí èyí tó súnmọ́ náà ni pé wọn ò ní sí wọ́n kà ní ní wọn á súlẹ̀ ní àrọ̀ ilẹ̀ máa sún bá wọn ní kíni mùsàlì wọn bá fẹ́ jẹ gbèsè ẹran àrí yọba dẹ̀ sì tún di àárọ̀ ọjọ́ kejì náà nǹkan múnà ni àtẹnijọ yẹn wọn lè àwọn kàn ti rí pé aṣọ ẹ ti ṣéǹjì wọn á ti ká kínní òdi wáìtì yẹn sókè díẹ̀ tẹ́lẹ̀ wọn á padà fi dúdú bò tí ó ti ní ìtìlẹ̀ àwọn á pé àbá náà pààrọ̀ àṣọ ọ̀sátùmọ̀ kẹ̀kẹ́ wọn láti gbà yẹn látòrí alimẹ́lìkù fà bin abdulaziz ali sọ̀hún jọ̀wọ́ fún ọ̀lọ́ mọ́gà àbàyàn ọ́fíìkì míì ti àtún mú lábẹ́ àyà wa tá à ń túmọ̀ àyà wa yìí ti yẹ́rù àkọ́wá àyìndàmí alibẹ́ẹ̀tì wa ìsùmáìlù. arụuna nehe narụọjilea naraa ieyarụaroirna-ewetaarị na aetụaụtụr eaaọbaa naaa ruụ aláwọn nígbà tí nabi allah ibrahim alayhisalatu salam atọmọ rẹ̀ ismail alayhisalam wọ́n gbé alikọwáyìn ó fi hàn pé ìpìlẹ̀ yẹn ti wà tẹ́lẹ̀ foundation yẹn ti wà ìgbà tí wọ́n mọ tí wọ́n ń gbé sókè wọ́n rí i pé ṣe olóore ni wọ́n wá ń lọ́n pé rọ̀bánà wọ́n lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa kàkọ́ bàlmínì gbà á lọ́wọ́ wa ìnáka anta sami'un alim torí ọba tó gbọ́ alámọ̀kan dẹ̀ ni ẹ. kàábà tí Ibrahim wá sí kíni o tí wọ́n mọ́gà yìí tó fi dórí ẹnì kejì ládàáka fún wa yìí. habashiyun yahdimul ka'bata qurbal qiyam. àwọn ará Ethiopia tí wọ́n wá ń jèlú. ethiopia tí ẹ náà jẹ ọgbọ́n min abdulẹ afarikọ nínú àwọn ilẹ̀ áfíríkà lọ́wọ́ àwọn tí fèsì wọn máa ń gún gbẹ̀nẹ̀ gbẹ̀nẹ̀ ráì dúdú ni wọ́n bí ti àná wọn máa ń da wọn máa ń rẹwà dúdú ni wọn fèsì wọn wà gùn. capital state habasha yẹn wọn ni kí ni ẹ àdìs ababa ẹ wà pé òun ní kí ni abdul muhajir al-ula ni wọn kọ ṣe hijira lọ lákọ̀ọ́kọ́ òun nìyẹn tòun ti bẹ àkọlíyà mùsùlùmá títí dòní olómi mùsùlùmí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéré mùsùlùmí nàìjíríà kọjú wọn lọ àpò ibi tí mùsùlùmí pọ̀ nínú gbogbo ilé ayé yìí orílẹ̀-èdè wo ẹ̀dá wọn Indonesia tọ́lá àwọn mùsùlùmí tó wà ní Indonesia wọ́n lé ní two hundred eh, million. lóbi agbẹ́tẹ̀ bá lọ sí hajj nísìn èyàn lọ sí Mọ́kà àwọn tó tẹ̀sí máa máa pọ̀ jù tẹ́ẹ̀rì tí wọ́n wá sí hajj àwọn náà ni àwọn ní àdàdùn wọn máa ń pọ̀ jù. torí ẹni alọ́kọ̀ọ́lẹ́díyà mùsùlùmí mùsùlùmí lọ́pọ̀ jù ẹ máa rí ẹ̀yà wọn báyìí wọ́n máa ń gbẹ wọ́n wá kú ètè wọn kù pa báyìí gbogbo wọn àtọkùnrin wọn àtobìnrin wọn tí wọn bá pàdé wọn ní haram ẹ̀rí tó máa wọ bí ìsòkòtò wáìtì rí àwọn yàrá láti báyìí wọn lẹ́rìí tí wọ́n wọ wọn wọ ìbòrí tí wọ́n sọ pa báyìí aláwọ̀ funfun gbáà ni wọn. habashi ara ethiopia àtọwájọ kìíní àná tí àbúrò àhà lìdí wọn pẹ̀lú fíìl tí wọ́n gbìnrin wá wọ́n dẹ̀ tún máa padà wá o. ẹ̀wọ̀n pinnu bí abraha níjọ́ kìíní àná. nígbà tí lárúbáwá lọ fi ọwọ́ dọ̀tí nu kòláyè kòláyè sí yẹn òun náà ni ilé ìjọsìn gogoro àwọn kan rí o torí Ethiopia yẹn àwọn Christian wọn kọ́ ń bẹ̀ jù. àwọn kan rí wọn ń lu àwọn ọlọpọ jù náà ẹ̀ lórí aláṣẹ wọn aláìsàn ṣe mùsùlùmí. lábàá yẹn ọwọ́ amú ọwọ́ dọ̀tí wa fi nu gogoro táwọn náà pé àwọn jọ táwọn yẹn máa ń lọ ọwọ amú ọba bínú orí nípa fọwọ́ dọ̀tí nù ọ̀dà kábà yín lẹ́yìn náà fi máa ń pọ́n lé nì báyìí ó di wíwo bí abúlé àti jáde nìyẹn pẹ̀lú erin òwúlẹ̀ ń kẹ́sìn lọ erin ló gùn lọ òfi akọ́kọ́ jaba ní ojú ọ̀nà náà pé kí wọ́n lè mọ ohun tá a fẹ́ wá sí ẹ̀wọ̀n táwọn kúkú àwọn bá fẹ́ lọ gbogbo àwọn tí wọ́n bá bá lọ́nà ìwà wọn máa sọ sùn ká lọ ni wọ́n bá fẹ́ lọ bàbí kan jẹ́ kí kálukó fi lè máa mọ̀ pé nǹkan kan rẹ̀ ṣẹlẹ̀ àwọn ẹran lọ́kọ́kọ́ dá àwọn ẹran lọ́nà ẹ̀ pé ẹran ẹ̀yọ́ yẹ kó gbẹ ẹ̀ àti òun fẹ́ lọ́ọ́ bá aláṣẹ sọ̀rọ̀ aláṣẹ dẹ̀ ní iye òun ni òun ni jáde òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sọ́lán ìyẹn sọ pé sórí ọ̀rọ̀ ẹran òun ni kò kó lẹ̀ ọ́ kábà tó ní ọfẹ́ lọ́ọ́ wo ni inna lil bayti rabban yahmi ilé yẹn ní kíni o ó ní ẹlẹ́dàá kan ti ń sọ ṣùgbẹ́rẹ́ ana rabbul aghna gbogbo àwọn tí ọba rẹ ni wọn kálukọ wa pariwo lọba lórí ni nígbà ọba ẹrẹ wa jáde wọn wọlé o ṣùgbọ́n lé ní ìwọ̀n ọlọ́rọ̀ ń délé ni tẹ́ni ó ní báyọ̀ ń darẹ̀ kó ṣe bọ́ọ̀bà ṣe àwọn àlọ́ ṣe bẹ́ẹ̀. a ní ẹ bá ní à ń wí irú ẹ̀ ń wí irú bàbá. alábẹ́ wo ka tó já àkọlé gbogbo yẹn máa ń wá ní ọdọọdún ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀rin àwọn ọlẹ́rin yẹn lọ́kàn ọ̀rọ̀ léèyàn wọn lẹ́nu bẹ́ẹ̀ tọba rẹ lè nìsín máa lọ ṣùgbẹ́rin lọ́pọ̀ yẹn lẹ yẹn fi wá padà wò bò lòun ti wá máa fi pé àkàbà yìí máa di wíwó náà ni ọba ẹ̀rọ ọba fèrè fún erin ọba so àwọn uh, ìpínlẹ̀ ilé kọ̀ọ̀kan ọlọ́run ti ń kọjú irin dábí tí káàbà wà irin ọkọ̀jú dẹ́yìn ọyẹ kó tún gbà kíyèsí kọgbà wọ́n á fún fèrè fún ọ àwọn sá eré burúkú dípò kí ilé wó ànáwó ló dé bá wọn. ẹ̀rí pé yẹn kún ó ṣẹlẹ̀ ó kún sáátà tí wọ́n máa fi ànábì sáyé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ọlọ́run ti ń sọ fún ànábì sọ́lá pé àlàó ń tara kẹ́sí fáfá aláàrọ̀ bókàrí àkáàbì nìfẹ́yẹ̀lì. ألم يجعل كيدهم في تليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ọlọ́run ní èrè ànábì rí ni àbó rí ni bó lẹ́lẹ́dàá rẹ̀ ṣe fáwọn ẹni tí wọ́n gun irin ẹ̀sìn làwọn èèyàn máa ń gun irin làwọn kù wọn ò tẹ bẹ̀rù kó lè fi jánu gbá àwọn jẹ padà. náà. wà á ń sàlà àlẹ́ ìdí ń sọ ìran àbábí. kábà ni wọ́n láwọn ń lọ owó ọlọ́run wa rẹ tọ́yẹ́ra ń fún sí wọn tọ́yẹ́ra ń àbábíl àbábíl ya ni àwọn ẹyẹ tó fi jàmọ́ àásì ni wọ́n ọ̀wọ́ ọ̀wọ́ ni wọ́n. ọ̀yà. àlọ́ ń yẹ jẹ́ àrùn kẹ́hìn dáhùn sí ọlọ́run padà tètè wọn sọ di kíni ọ ọ sọ dànù mọ́ ọlọ́run wàá sàlẹ̀ alẹ́ yìí sẹ́rọ̀ náà lọ́dí. wọ́n wá sí ń di eyín ọ̀wọ́ ọ̀wọ́ sí wọn. ìhun tó ní kéye yẹn máa lọ sí. ọlọ́run rẹ yẹ pé ọ máa lọ sí ẹyẹ dábàfà ẹ wo bó ṣe ní títí ní tó ìyẹn lè tẹ̀ pa. ọlọ́run á gbé iṣẹ́ rẹ̀ kíkọ́ máa lọ jù wọ́n ní ìjáàrọ̀ òkúta wípé nù sìjíìl sìjíìl òun náà nà fẹ́yìn fẹ́yìn mọ̀frẹ́k ẹ̀rọ fọ́ni ó ti dòkúta ó tún wá gbóná ọwọ́ ajá sí pé ẹyẹ kọ̀ọ̀kan ó gbókúta mẹ́ta mẹ́ta dání. á kan sẹ́nu á sì kan síbi ẹsẹ̀ kínní ẹsẹ̀ kejì ọlọ́run ní tẹ̀lé mi ìhìn bí ìjárọ̀ tí mi ń sì jíìl si máa wá lọ jù wọ́n ní òkúta tó ṣe pé ẹ̀rọ̀fọ̀ ni tẹ́lẹ̀ ó tún ti bí ó ti wá ṣiṣẹ́ rẹ̀ wá lágbára o àti kọ̀ yẹ kọ́ yá yẹn lẹ́nu táwọn boko haram bá dé wáyé pé fóònù ni wọ́n fi ń yin bọ́ọ̀mù ẹ wà pé ṣé fóònù yìí gbóná ni èbó tutù bẹ́ẹ̀ náà lẹ́yẹ sẹ́yẹ gbóná ni òkúta ń di tútù lẹ́nu ẹyẹ lẹ́sẹ̀ ẹyẹ gbọ́ngbọ́ ń di náà. ọlọ́run wá sùn gẹ́gẹ́ méjò ṣe máa ń sùn sẹ́. àwọn òkèjò nísìn ọba fẹ́ sá ọ gbogbo ìgbà yóò tẹ ọba sáyẹn déédéé sàn ní ọjà. wọ́n yẹ pé tọ́bẹ̀ ti sá ọba ìhàlá yóò tọ ara ká ní ó fún yẹn lọ́rùn ló. ọlọ́run wá sùn pé n kò sí pé ìyànnì <laughs> máa múra òkúta ọ̀sọ̀kalẹ̀ báyìí ọ̀sọ̀kalẹ̀ sáà ní àwùjẹ ni ìmọ̀sáwù jẹ̀ báyìí yóò wọnú ọrùn lọ yóò wọnú gbogbo ọ̀ gbogbo ẹ̀ lọ yóò àjáde nínú owó fúlọ́dí. wọ́n kú jàtijàti. ọlọ́run ní fọ̀jà aláǹkà áṣìn máa kúl ọlọ́run wá sọ wọ́n di orí kò tẹ́rẹ̀ jẹ kù. àwa rí àdó lóró ní tiwa yà wá lẹ́nu ọlọ́run ti má mí rẹ̀ wá tipẹ́ ló fi yá pé gbogbo nǹkan tí wọ́n fi ń jagun láyé lóde lónìí jújù ni ọlọ́run sọ̀rọ̀ àti làmọ́lẹ̀ pé àlá ẹgbọ́n mi o nígbà táwọn sọ àyín tó láhùn mọ́sítà tá a tún mí nkú wà sí ni ẹ palẹ́sì kalẹ̀ dáhùn yìí àwọn ọ̀tẹ́sì tẹ́ ẹ bá ti lágbára tẹ́yìn náà lè jà ẹ pèsè ẹlẹ́dìí wọn gbogbo tẹ bá ní lágbára tí jẹ kó wà kó wà yẹn kì í sàkárá bá. àná tó sálánsálà yẹ kí alá iná rọmù yá àbí ìnàlẹ̀ kó wẹ́dà àrọ́mìyó ló yẹ kí gbogbo nǹkan yẹ́nyẹ́ báyìí jújù ni gbogbo agbára níìsì láyé táwa ìjújù ni ẹgbẹ́ wọn ju àdó olóró pẹ̀lú nǹkan tó yé wọn lára àwọn ẹ̀yà bá bí ìlú ṣe lò tó tutù kí ń bọ́lẹ̀ báyìí ó ti ná ẹ dákun bíi tí àdó olóró bá já ṣébi ó ti kó ni òní wọn sọ pé ó di ọdún mẹ́rìnlá nísìnyí tí ọ̀rọ̀ Pentagon ṣẹlẹ̀ ọfà four thousand lẹ́ẹ̀kan náà nínú white house ni wọ́n parẹ́ láti gbà yẹn là àti máa rí ìrànlọ́wọ́ wọ́n bá gbówó wá láti saudi nìsí ó di kán pẹ́ ń kọ́rọ́ ṣe gbé játa mọ́ ìtàn wọ́n bá gbé rẹ̀ yẹn wọ́n á ṣe kéékèèké kò sí gbọ́dọ̀ pọ̀ àwọn kò ní iye owó tó gbọ́dọ̀ gbé sápò tó máa ló ń gbé bọ̀ láti lùkàn tí wọ́n bá gbọ́ ọmú ọwọ́ wàhálà nìyí wọ́n bá fi ránṣẹ́ sí jù bẹ́ẹ̀ lọ ìbáàdì olóró náà so nípa bẹ́ẹ̀ abúráhà ọsọ kí wọ́n tàwọn èèyàn rẹ̀ pẹ̀lú pọ́lọ́hún sọ wọ́n di kàásìn màkúl òun lọ akẹ́yìn fọ́ pé ó tó kú tẹ̀wọ̀n bí ọ̀rọ̀ ọ̀fẹ́ àwọn ni ìgbà tó di ni má di pé gbogbo àwọn èèyàn máa sọ ọba bínú wodò. ẹ̀ ọ̀kẹ́ wọn lọ́ọ̀nì òkú jè ló ń bọ̀ yà wọn padà lọ́ọ̀nì kú àmọ́ wọ́yá nù mí lọ́ọ̀nì kú sí. ọ̀yọ́ sì ti lóhùn òní kú tó alọ́wọ̀n yìí òun rìn lọ wọ́n á máa lọ sọ bámbò mi. àkọ́rọ̀ fi àwọn bíi tẹ̀ náà ṣe rí nìyẹn àwọn ni àwọn tí wọn lọ́wọ́ léèpo àlìyáwó lè jí kàbí bàdà níkà ara rẹ̀ àlà ẹ̀yẹ káwọn ẹja lè jẹ́ ọ̀tọ̀ rẹ̀rìn rẹ̀ ó ti ẹ̀dùn lẹ́nu ẹja ṣùgbọ́n àlà ọ̀pọ̀lọpọ̀ ẹja dé ọjọ́ ọ̀rọ̀ kọ́ bá bínú wodò kọ́ kí wọ́n rí tọ́ bá wú tèmùtèmù báyìí. so irú abúlé náà tó líìdì àwọn fi àwọn asábìlì fìlì lọ́jọ́ yẹn pé má ti kú gẹ́ni mo ti ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ pé àìrọ́ afajàjàjà yìí àbáwọn kan máa fẹnu gbanú rí ohun tí ń ṣẹlẹ̀ òun náà wàá gan ni gbogbo ẹ bíjà ti jà ẹyẹ tẹ wàá gbé òkú tẹ náà sọnù àwọn àfẹkùn kan bọ̀ kan sì ń bẹ lórí pé owó fìtínà rẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n kí orí pààyàn fi lè lílẹ̀. ọkàn ọ̀padà gẹ́ẹ̀tì àkọ́jọ́ bí ọ padà fọ́ lójú bí ìrìn òkò náà lọ bá ní bákan ni ntọ́ owó káàkiri àrìn ìgboro wọn ká ìyàwó àyìnṣá bá wọn rẹ̀ ọ̀nà àrọ́bá bí mo wá sí lọ pẹ̀lú ọ̀rọ̀ wọn tí ò rí sí wọ́n mi yà pé agbára tí Rọ́ṣíà ti lò tí wọ́n dọ̀lẹ̀ Amẹ́ríkà gbà ó máa padà bọ́ lọ́wọ́ Amẹ́ríkà àwọn habasa yẹn náà sì máa padà lágbára ṣùgbọ́n wọ́n sì ń jọlẹ̀ lọ́wọ́ báyìí ọwọ́ ajẹ́ ṣarọ́tún mini aṣọ́rọ́tì sáà àmì kan nú àwọn àmì ńlá tó gbọ́ngbọ́n pé àlìkí àmọ̀ súnmọ́ òun ni bá padà rẹ ní tó tún dìde wúyà pé kábàjẹ ló ta aláwo ní ẹ̀já lọ wò padà. òun ni tọ́pìkì tá a dé àwọn èèyàn abúlé àyàn náà ni o. àbàṣe yón yà dìmọ̀lì káàbẹ́tà ọ̀rùbẹ̀lìkìyàmẹ̀. àwọn ethiopia yẹn ń kọ́ wọ́n dẹ̀ sì tún máa dìde wúyà pé àwọn ń lọ owó káàbà o nígbà tálíkì àmọ́ ọba ó fi hàn pé wọ́n bá ti dẹ́rù nǹkan yẹn wò tán mọ̀ wípé o ti máa tawọ́ tasẹ̀ ṣé ẹ̀yà bá bí lóògùn wa àwọn sọ sí ìdílé ẹ̀ka yìí ẹ̀ ànẹ́bí yín lọ́sọ bẹ́ẹ̀ kìí sèmi mọ́ wí o gẹ̀gẹ̀ la fẹ́ kà fún wa ọ̀bọ di ebẹ̀ ẹ̀ wọ́n máa sọ sí ìdílé ẹ̀ka wa pé eléyìí ń ké ní wọ́n wo ẹ̀mí ànẹ́bí yín lọ́sọ wọ́n ní fi sọ̀hí háì. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخيب الكعبة دون سوى قلبين من الحبشة. طب أنا صلى الله عليه وسلم ó ní yóò máa wo báyìí yóò máa wo káàbà báyìí tó ń sùn wáyé kọtá yìí ni à ń sọ sílá ó ṣàlàyé ẹlẹ́kùn rẹ̀ ipe ẹni tí ó wò olójúgun wọ̀ ni ojúkun rẹ̀ méjèèjì báyìí ọwọ́ báyìí àti abáṣà ni ó ti wá o òye pé tẹ bá rẹ sójúkun rẹ̀ náà tọ́ba nà nǹkan sí nǹkan mi lè dé do àwọn oúnjẹ o ṣùgbọ́n ẹni tí ó máa wo báyìí tí ó sọ kàába dàwòrò yóò kárò rí ibò lófè ẹ sáà mọ̀ ń gbè láwòrò yóò sọ di àwòrò àlìkàrà ẹni tí ó wàá sọ dàwòrò yẹn o lóòsùn wáyé ọ̀tẹ̀ yìí ni ọmọ ajé olójúgun tẹ̀ ojúgun rẹ̀ máa wọ́ báyìí min al-Habasha ara Ethiopia ni ọjẹ hadith eré hadith tó gbádùn ọ wà nù Sahih Bukhari ọ Muslim hadith mi tún ní látọ̀dọ̀ afáwọn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu. Nabi sallallahu alayhi wa sallam qala ka'anni bihi aswada afhaja yaqula'u hajara hajara. ní àwọn òfin ni wọ́n sọ sí i ìṣọlọ́run sàlàyé pé eléyìí ti ń wíyè sáà lọ kàánì bíi bíi pé mo sì ti ń gán ní aṣọwádà ẹni dúdú lẹ́nìyẹn. afhajà ojúgun rẹ̀ wọ́ mò ń gán ní ẹ̀ báyìí yẹ̀kí láwọn hajaran hajaran tí ń yọ kaba lókùtà kọ̀ọ̀kan báyìí tí ń yọ lókùtà kọ̀ọ̀kan báyìí. tó ti rí pé kìí ṣe àwàdà mọ́tò tán táwọn àpẹẹlẹ yìí ó tún lágbára ju tàkọ́kọ́ lọ yóò sọ̀dà ooru lórí àmọ́ báyà yọ kàn yọ bí kéèyàn yọ fáànù kò lè o ti ń sọ lédìlé tà gbé mọ́ nìyẹn kéèyàn yọ ogun kàlẹ́ndà kò mẹ́ kéèyàn ya ogun kò mẹ́ àbẹ́ ti kẹ́ ṣùgbọ́n eléyìí ó ti ń kẹ́ ó tún la eléyìí mọ́lẹ̀ pé yọ máa wu báyìí ní hajaran hajaran òkúta kọ̀ọ̀kan ni wọ́n máa fà yọ àdéhùn eléyìí tó wà nù Bukhari alimami Ahmad ibn Hanbal nínú musnad yẹn wà látọ̀dọ̀ ó ní mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ báyìí pé. yòókàlì bòlẹ̀ káàbà tàbí sùwàìkọ̀tẹ́yìn mìíràn ṣàbàṣà wáyà tùlùbù ha ìlẹ̀yẹsẹ̀ ha wáyà jàbùlìdù ha mìkìsíwájú ha wàlàkín wàlàkín. wàlàkà ánì. wàlàkà ánì àǹzùrù ìlẹ́yìn ìfọ̀ ìlẹ̀ ha ìfọ̀ ìdè ha yẹ́dùrìbù àlẹ́yìn àbìmísíhàtì ìwà wọ́n tó ń tó kọ́lé tó kó lọ mọ́kà àwọn òfin tọ́lọ́run bá di ló wọn kọ́lé fún ọwọ́ bá dọ̀hún yẹn ọwọ́ bẹ lọ́hùn lọ́hùn. gbogbo nǹkan tá a wí lọ́hùn ọ̀pọ̀ ẹ̀ ló ti rí bẹ̀ báyìí. nǹkan báyìí mọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan báyìí tí mò mo lè fi tọ́wọ́ àbùsùn mi. nǹkan báyìí mo fẹ́ yìí tí mo ti tó bí kéèyàn ọkọ ọ̀pọ̀ ẹ̀ báyìí ó ti jọ. nínú orí ayé abéèrè ọlọ́run ti ń ṣe kò sí àwa náà bó ti wà. nínú nǹkan tí ń jẹ́ káràbù ìbànújẹ́ ẹ̀gbọ́n ọkàn ni tí mo títí kí n tó lọ níyì olójútùú tí mo bá dé. ọ̀kẹ́ tí ìkó lọ́hùn báyìí títí lójútùú lẹ́sẹ̀kẹsẹ̀. wọn náà ti yàwó ẹ ń fìtínà rẹ àbọmọ ẹni fìtínà àbára alẹ ẹ kan tówó jọ gbọnà ọba wí lọ́hùn ó sì rí i pé ọlọ́hùn ó sì ẹlẹ́mìí máa lọ tówó jọ ọlọ́hùn ló mọ iye bàjájú dẹ́lómìí ní nígbà bá ti yà wọ́n padà lọ lásìdẹ́ǹtì náà àbí kọ́ padà máa lọ tán thirty thirty thousand òní padà ní ìtumọ̀ mọ́ wọn bàbá kan lọrin tí ń lọ kówó rọkọ̀ wọ́n padà dá láìní kẹ́yìn náà lè rọkọ̀ bí ọkọ̀ bíi mẹ́wàá bíi mẹ́jọ wọ́n lè lọ jáàmù wọ́n lè ní ìgbìnní wọn ò ní kówó jíṣẹ́. tó ṣe pé àwọn ọmọ làwọn ti mọ ogun owó yẹn bí wọn lọ́wọ́ àti oúnjẹ ó dìgbà tí wọ́n bá yọ òkúta lẹ́yọkọ̀ kan tó ní rámì rẹ̀ mọ́ dáadáa kó tó lọ ọjọ́ tètè tówó jọ àwọn náà tówó jọ ni ẹnìkan kan kó rán mi jọgbọ́n àmì ẹ̀ nígbà tí kìnnìún nígbà tí kò nígbà wo ni gbogbo gba mo máa ń sọ̀tẹ̀ bá a ti lọ sí mọ́kà pé dàda aláǹfààní àti lọ sí Sudan àtàfóònù wa ayáwó àti gbogbo ẹ̀ àti sọ fọlọ́run pé ọdún yìí náà ni ó pè wá ọlọ́run sì pè wá. ẹ̀gà séèyàn lè tó mọ́kàjọ yẹn lè tó jọ ẹ̀ mọ̀ ọmọ bàbá kan inú àwọn ìmọ̀ọ́mù sẹ́yìn mi báyìí náà ọ̀sọ̀ yọ ó lóun dájọ́ yìí. bá lọ wọ àjọ ńlá rú àwọn èyí tẹ́ ẹ máa ń wọ̀ tẹ́ ẹ gba one fifty two kìíní kan ni ẹ̀sìn ọ̀tọ̀ wà ni lọ fi bẹ̀rẹ̀ lé ilé onílé náà lọ kọ́ káàkiri wọ́n kọ́ lè rẹ́ta rẹ̀ wọ́n parí ẹ̀ ilé onílé ọjọ́ dèdè láti kò sí tó máa bá tèmi lọ. <laughs> lọ ẹni bọ wá pátá ọdún kọkànlá yóò láàánú lò. torí bẹ́ẹ̀ ajá ni ò tètè palẹ̀ mọ́ mo tó sọ dahoro ẹ̀sìn tí ò yé ni kódà tí wọ́n bá rẹ́ nìkan tó ń fún ní hajj pé ó wà lọ nítorí ah, ọ̀rọ̀ alẹ́ nílà káyì alájà rẹ̀ mi dé sílé mi ọjọ́ ọ̀gbọ́n pọ̀ mi. alájà rí sí wọ́n náà ti lówó olè rẹ̀ sẹ́kọ̀ọ́ tó lọ rọ́kà lò lọ́wọ́. tí a fọ owó olè nítorí ìbọn ọlọ́mọ́kà ní irú ìbínú wo nìyẹn. rẹ̀ kó kú. wọ́n kò ní dìkẹ́ yẹn lẹ́sí alẹ́ káàkiri dúkà ìlànà àdìkọ́ kọ́ yẹn sí ẹ̀ náà wọ́n fi alálàájì kan bẹ ní iwájú lébi kò nídìí gbogbo eléyìí ọlọ́run kan fẹ́ tọ́jú ẹ̀ ọ̀tún tọ́jú ẹ̀ dáadáa ọlọ́run bá ti dún wọn kàn lè mọ ọyọ́ kọ ọmọ ọba jẹ́ ọtọrọ ọba ti dọ́hùn. torí bẹ́ẹ̀ gbogbo àdá máa ń wúrò ní àwọn fẹ́ nìkan ní umrọ ni àbí wọ́n fún ní hajj ah, àwọn eléyìí sì fowó ṣòfò ẹ̀dá kìíní wà lọ ní láàyè sọ̀rọ̀ pé nǹkan yẹn ló yé pípọ̀ náà ọmọlá lówó wọn fi ń jẹ́ àtìrẹ́dìrẹ́ mọ́kọ̀ yẹ́yìn owó yẹn ọ̀jẹ́ àtìrẹ́dìrẹ́ tẹnìkan bá lówó lu àyè nísìnyí ọbẹ̀ kú láwọn ọdọ wa mi báyìí ó kú parun gbogbo dúkìá ti lọ tún gbé n ò sì láwọn ẹni tí nǹkan yẹn ti yé níjó ti yé wọn báyìí wọn èéfì ọmọlá kéré lọ́dọọdún èyí sọ owó kékeré ah, tó tọ́ wọn yóò gbé à sílẹ̀ ní òtó ra lẹ̀ gan ẹ̀wọ̀n á lọ àfọ̀ onílẹ̀ eléyìí tó gbé èyí tó gbé ni wọ́n ní wọ́n tẹ́yẹ bá jẹ lẹ yóò gbé fún òun lọ́rọ́ hajj àti wúrà rẹ̀ tó ń lọ sí. ilé ní ó wà àwọn olè ọlọ́run jẹ́ òbí mọ́lára ọba sì bí ìdí ọ̀dà àwọn kan ní dúkìá àwọn kọ́ lélẹ̀ àwọn ọmọ wọn ń ṣe lẹ́nu lé nìyí òun ló kó jọ òun lọ́dẹ̀ máa ti ṣírò rẹ̀. torí bẹ́ẹ̀ ẹ̀yà lọ rori wọ́n tọ̀ bá níṣẹ́ lápá lọ wá iṣẹ́ gidi ó fi máa rí owó kó jọ pé ó kó jọ náà ni tí ó dorí kankan tó wà rìn lọ́wọ́ àbọ̀ lọ ta nkankan ló fi ṣe àbí tọ́ bá sì yàwó sì lè rí bí dá padà náà tọ́ bá rí dá padà tọ́ bá ti ní rí dá padà sí lọ́ọ́ yàwó o wọ́n sì ta lé rẹ o wọn àìpọ̀ ti kọ́ tẹ́lẹ̀ tó máa padà bẹ lọ́hùn kọ́ lọ́hùn ọba àlejò ọlọ́sàánú ẹ̀ tó fi lè lọlé ọlọ́hùn lọ́ọ́ ṣèjọsìn bẹ́ẹ̀. sọ hadith eléyìí náà tún là mọ́lẹ̀ pé yóò kà rébòlì kàbẹ́tà àní kàbà yẹn yóò sọ ọ́ ahoro bú sọ̀wọ́ ìkọ́tẹ́ yìí ní minal habasha olójúgun tẹ̀ méjì ara habasha wọ́n yẹ sùlùkù á xèlè yàtà ha kódà yóò máa àwọn ọ̀sọ́ ọbẹ̀ ni wọ́n máa kó bẹ́ẹ̀ wọ́n ní ọ̀sọ́ yẹn ọ̀sọ́ yìí ló ti kó sínú ẹ̀ tẹ́lẹ̀ ní àlìjáde rọ́ọ̀bẹ lè nàbí ìsàlọ̀wọ́ ń ló ti lọ́ọ́ kó bẹ́ẹ̀ wọ́n yìí jàrídù àmì ń kìsùwàtì ha gbogbo aṣọ tí wọ́n tún ti sára kábà báyìí mú tóun lọ́ọ́ kọ́ ní tiẹ̀ ẹ̀ mọ̀ bí àwọn tí wọ́n lọ́ọ́ wọ aṣọ láàrọ̀ àwọn àfa alájò àwọn àfa ológun àwọn sàháràtù tí wọ́n máa ń wá owó káàkiri wọ́n lè sọ pé kí wọ́n lọ bọ́ aṣọ lára òkú ni wọ́n lọ bọ́ aṣọ lára òkú. ọ̀wọ́n bọ́ aṣọ lára kàábà ń tiẹ̀ wọ́n sọ̀sọ́ ńlá mọ́lẹ̀ pé alọ́rọ̀ sì ń sọ yìí rí bẹ́ẹ̀ ni wọ́n là ká á nì á ń dòrò ìlẹ́yìn ó sì dàbí ẹni pé mi ń ẹni yẹn báyìí. náà sọ pé méè sọ méjì lórí pé wọ́n ò wo àbí wọn ò ní wo lẹ́ẹ̀kan yìí tí wọ́n bá lọ wọ́n ò wo o lè dè sáré gbìyànjú bó tètè lọ sí hajj yọgbọ́ asàgbéra o onídìí ẹni pé mi dẹ̀ ń wo báyìí kò sáyìlẹ̀ àǹsọ̀sálá tún fẹ́ jù ẹni yẹn tí ó fi yé wa yékéyéké pé ẹni yẹn ó ti pè é ní dúdú fún wa lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ ó wá ní ọ̀sáyìlẹ̀ ó ní yóò tún wá parí o àparí ni. àní òfáyédè ẹ̀ gìgìrísẹ̀ rẹ̀ ọ̀tẹ̀ ojúgun rẹ̀ ọ̀hà tóbi ẹ̀rí bẹ́ẹ̀dàkẹ́dà ni yẹ́gùrìbọ̀ àlẹ́ yìí hẹ́ bìmìsìhátìhì ọmọ ìwálẹ̀ yóò dẹ̀ mú jígà rẹ̀ báyìí àti kíní òdúrọ̀ rẹ̀ báyìí yóò sì máa fi lo kàá báyìí. ṣùgbọ́n mọ́tò bá ní ẹ̀ eh, ń bá ti láwọn ní oṣù àṣẹ ní àwọn ní odò ìwọ ní odò òde àdìsí mi ìta fẹ́fẹ́ kà yìí kí lè àdìsí lè wọn innama yakunu ba'da khuruji Ajuj wa Majuj ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Yajuju àti Majuju tọ́lọ́mù tó àwọn min kulli hadabin yansilun wọ́n kẹ́ máa sẹ́kù kù ní ẹni ibi ni wọ́n wọ́n kẹ́ dúgbòdò báyìí wọ́n mú bẹ́ẹ̀. àgbẹ̀sọ̀ kọ́ ní ní ìjọ́kì náà ni òun ọmọ odidi wọn. ṣùgbọ́n gbà tí wọ́n gbé zúrẹ́ǹdì jáde wọn ò ródi ni wọ́n bá ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀wọ̀ àwọn akọ̀dà tí ogbó nǹkan lẹ̀ lè fi zúrẹ́ǹdì wá. nígbà tí Tàmímù dárí tó rìnrìn àjò orí omi ń jèló tọ́lọ̀ já síbi tí kí lè kọ́ rẹ̀ ń jẹ́ ìdàjálù tọ́wọ́ báyìí tó rí fètèèdè báyìí instrumenti yìí tó rí ìdòní olónìí instrumenti ò rí instrument wo ló rí dàjálù ń gbọ́ instrument rí kò sí rí iṣẹ́ tó rí dàjálù bẹ́ẹ̀ ni àfọwọ́ àtẹ̀míhùn dàrí àbọ̀rọ̀ kọ́yà sọ́gbà dídì ẹlẹ́ẹ̀kejì rẹ̀ máa ń kà ní wàwí yàrá yìí ọ̀gá ni dàjálù tó ju báyìí. wọ́n rìnrìn àjò ní o látẹ́kùn ti bẹ̀rẹ̀ sí dáhùn ọlọ́àmú lórí omi nìyẹn ọ̀dà ọlọ́àmú títí fá báyìí yóò lọ gbé wọn jábì kẹwàá bí wọ́n ṣe rí kó jèèyàn kọjá ẹranko ọba ni wọ́n tẹ̀lé wọn sá ń gbọ́rọ̀ ti sọ wọ́n dé bẹ̀ báyìí bí wọ́n ti kẹta jáàlì níbi tí wọ́n ti kí ni o tí wọ́n hàn gẹ̀ẹ́ tí wọ́n dì ní mọ́wọ́ mọ́rùn báyìí wọ́n dẹ̀ sọ fóun ní ìlàjà irinṣẹ́ wọn tí wọ́n ní orí ìdòrí olónìí tẹ̀wọ̀n kí wọ́n ní nǹkan tí wọ́n fi wọ́n gbogbo ayé wọ́n wà wọn ò rí dísìn tí ọ̀rọ̀ á fi ń bẹ̀ wọ́n ìyẹn dẹ̀ sì lámọ́lẹ̀ yìí pé òun wà ń bí i dáṣì kò sí aláwọ̀ fi yọ̀ǹda fóun tó wọn fi jáde. bẹ́ẹ̀ náà lọ́rọ̀ odi ìje lóyàn lọ́rọ̀ pé ìdẹ́ ń kìnìyàn irọ́ ní gbogbo wọn ò rí irinṣẹ́ wọn ò rí wọ́n bá ní òsì ọ̀ ìké ni wọ́n odi yẹn máa máa wó aáwó ọba ti wó ń gbà ní báyìí àwọn ya jújù àti máa jújù ọjà dì lọ́nà ọ̀hún mi kò lè hádá ní yẹn ń sílò ọmọ ádámù làwọn náà náà rọmọdọmọ àwọn nàbí láyé ádámù làwọn náà ṣùgbọ́n àwọn níbi wọn kẹnu bodò wọn mú gbẹ gbogbo nǹkan wọn máa bàjẹ́ lẹ́yìn ìgbà táwọn ẹni yẹn tí wọ́n bá jáde tán ìṣẹ̀lẹ̀ yìí tún máa ṣẹlẹ̀ o pẹ̀lú hadith tó wà nù sahih. لما جاء في صحيح البخاري عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليحيين البيت ولا يعتمرن بعد بعد خروج ياجوج وماجوج. اه وانا ليه ما دود لين؟ ليه ما دود؟ ما ما دود او. أخا أبي سعيد الخدري عن حديث يوان صحيح البخاري يقول àwọn èèyàn ó sì tún padà máa fi hajj náà wọ́n dẹ̀ sì máa fi ń wá lẹ́yìn ìgbà tí Yájújú àti Májújú bá jáde náà. ìṣẹ̀lẹ̀ yíyọ òkúta kábà yìí ó sì tẹ̀lẹ̀ lẹ́yìn kí ni òkúròjì Yájújú Májújú káwọn á máa dúró délé ni mọ́dà kò tètè lọ lásìkò yìí. a ti fi orí ọ̀rọ̀ kábà gúnlẹ̀ síbi kan. àwa tó ń kọ̀ǹtínú lórí àdó àti nàbí láyé Ibrahim àtọmọ rẹ̀ Ismail aleyhi masalam tí wọ́n ń ṣe Rabbana waj'alna muslimayni laka wa min dhurriyyatina ummatan muslimatan laka wa arina manasikana wa tub alayna innaka antat tawwabur rahim. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ànábì ọlọ́run ọba ibrahim àti ismail wọ́n wá ń bẹ lọ́hùn pé ọ̀gbàná ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. wọ́jà àlìlá àmọ́sílẹ̀má ìnílẹ̀ kàwá ní ìdòwúrí yá sí náà. ọlọ́run ṣe àwa méjèèjì èmi àtọmọ mi ṣe wá ní ẹni tí ó juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́run wọ́n mi ń sọ̀rọ̀ ìyá tì náà ó mọ̀ tá à ń mùsùlùmí ọlọ́run tún jẹ́ ká tún rí àwọn tó máa juwó ju sẹ́lẹ̀ fún wọ ọlọ́run nínú àwọn ọmọ wa. wà á rí náà mọ̀nà sí kaná wọ́n tún bẹ aláìní náà. ọlọ́run wa kọ́ wa bó o láti máa sìn ọ́ iṣẹ́ ìjọsìn mọ́nsákù jámù rẹ̀ ni mọ̀nẹ́síkù àdékápẹ́ nínú súkù ànsákù iṣẹ́ ìjọsìn a máa ń lo núsúkù. fún ìjọsìn tó bá lẹ́rìn nínú. ọlọ́wọ́ ọba àlekè ọlọ́sọ wípé inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamina la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul dáadáa ju èrò mi mi. wọ́n máa ṣe àyà ìgbésí ayé mi wọ́n máa máa sì tí màá fi kú. ìlà ìrọ̀bílẹ̀ àlàmínà tọ́lọ́hún ni màá fi ṣe. ọlọ́run tó ṣe pé kò sí ẹlẹgbẹ́ fún kò sákẹgbẹ́ fún ọ̀dìdáríkà òmẹ́rùtù. ìyẹn ni wọ́n pa mí láṣẹ kí n ṣe bẹ́ẹ̀. wọ́n àwọn aláǹmọ̀ mùsùlùmí àkọ́kọ́ yẹn tó ju ọjọ́ tẹ́lẹ̀ fọlọ́n torí kò sẹ́ni ó àwọn méjèèjì wa ń bẹ lọ́hùn pé ọlọ́run ọba ìyá ń ná mùsùlùmí ẹni lákà ṣé wàá lẹ́nu tí ó juwọ́ ju sẹ́lẹ̀ fún wọn ọlọ́run wà mí ń sọ̀rọ̀ ìyá ti ná ummatan muslimatan laki nínú àwọn ọmọ wa jẹ́ àtúnrà àwọn tó máa gbà fún wọn ọlọ́run wà rí náà mọ́ náà ẹ̀ kaná wá fi mọ̀ wá bó o máa sìn ọ́ nílé rẹ̀ yìí. ó forí jì wá ahịa. àǹtàtàwá ọba ọba tí máa ń gba tútú bẹ́yẹn ni ọ́ ẹni tí máa ń kẹ́yẹn ni ọ́ afáwa Ibn Jarir ó ní irun tí wọ́n gbà lérò ni pé jẹ́ juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ wọ jẹ́ fún tẹ̀lé jẹ́ àti ń bí ìjọsìn fún ọ afáwa yẹn kàrímà rahimahullah wọn nígbà wọn ṣàdúrà yẹn tí wọn sọ pé rabbana waj'alna muslimayni laka wọn lọ́lọ́run sọ wípé kọ́dí fàálì tù mo ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe ànábì ibrahim àti ismail ní muslimayni lillahi wọn juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run tó tọ́ wọ́n tún bẹ̀ lọ́hùn kú pé wọ́n mi ń sori ìyá ti náà ọmọọta mùsùlùmọ́ta lẹ́kì nínú àwọn ọmọ wa jẹ́ àtúrẹ́ ní tó máa máa juwọ́ ju sẹ́lẹ̀ fún ọ ọlọ́run sọ pé kọ́dí fàáltù àní mo ti ṣe bẹ́ẹ̀. eléyìí ni àdúrà tó wá ládọ̀ nàbí ilayi ibrahim àti ismail aleyhi masalatu wasalam gẹ́gẹ́ bọ́lá wọn bá ti fún wa nírọ̀ ẹ̀rí pọ́lọ́run ti sọ tẹ́lẹ̀ nínú àyà suratul furqan ọlọ́ni ọ̀lẹ́dínà yaquluna rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما àwọn ẹni tí wọ́n ń ṣàdúà ìpè wọ́n lọ́wọ́ bẹ lẹ́dàá wa habila náà táwa lọ́rẹ̀ nínú àwọn ìyàwó wa nínú àwọn ọmọ wa yáàrí ìtùtù ojú ń bẹ. Ọlọ́run wá ṣe wá ní aṣáájú àwòkọ́sí fáwọn ẹni tí wọ́n bá ń payọ̀ ọ̀lọ́. Wọ́n ní eléyìí, afẹ́nu ṣẹ̀ríà eléyìí ń túmọ̀ tàmọ́mì mọ̀hábàtì ìbádàtìláhì tààlà paríparí ìnífẹ̀ẹ́ sí ìjọsìn fọlọ̀ òun ni kéèyàn máa sin lóhùn ó tún wá wú yẹn kọ́mọ yẹn ní òtún kù sí fọlọ̀ ẹ̀rí wọ́n ní nítorí ẹ̀ nígbà tọ́lọ́run sọ fún nàbí ilá Ibrahim alayhi salatu wa salam tọ́lọ́run ní ìníjà ìlú kálí náà ti ìmáàmà ọlọ́run ní mo ṣe ìrẹ nàbí ilá Ibrahim mo ṣe ọ́ ní aṣáájú fáwọn èèyàn kí lànà Ibrahim sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ló kọjú òtútù ẹlòmíràn rẹ tí ọmọ rẹ ń bí ẹ̀rọ ẹ̀sìn ó àfáyé ṣe pé mo tẹ́lómi òbí mọ ọmọ ẹ̀ lẹ́yìn kọ́ tá a bá ti ń kọ́ ọmọ lẹ́sìn kákọ́ láyé àbí tá a bá ń kọ́ láyé kákọ́ lẹ́sìn ayé yẹn nílé ìpè lọ́dọ̀ wa. ìyẹn tó ó tètè fi kún lẹ́sẹ̀ kẹ̀kọ́ mi nítorí ìyá tí ń kọ́ má jẹ́ mi nìkan. nínú àwọn ọmọ mi náà àwọn ọmọ mi gan náà jí kí wọ́n jẹ́ aṣáájú nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run ò tó ajé òtù ọlọ́run ní láyà náà lọ àlùkáwà ní mi ni pé eré ìbọ̀rọ̀ yìí mọ̀ jẹ́ aṣáájú náà ẹ̀sìn ọlọ́run àtọmọ rẹ̀. ṣùgbọ́n àwọn ọba bá lábò sí nínú ọmọ rẹ àlùkáwà ní mi ò ní lọ́lọ́. wọ́n lóun náà tún lọ́rọ̀ sí nàbí àánú àwọn ọmọ wa ẹ̀sìn fi fẹ́ràn ọmọ ọmọ lọ́ọ́ kó kó ọ̀la tí ń sọ yìí nídìí ẹlòmíì ò tún ṣe àgbọ̀ ni wọ́n má kàwé mọ́ bóyá ọmọ tèmi ò lọ skul ni sọmọ pé ìdàrẹ́ ni ọ́. ọmọ ọdọ ń sọmọ nìyẹn o ẹlòmíì ààrẹ ní sọ pé ẹ̀ tó bá jẹ́ wàásù mo lè nẹ fún sùkù tí ọba ti jù bẹ́ẹ̀ lọ owó sùkù fíìsì tí ọba ju wàásù lọ fifty thousand fifty k mo lè yìí ṣùgbọ́n wa dọ́sí kéwù wọn náà lé wọn kí n bi two thousand àbí one thousand one seven. irú eléyìí náà ni wọ́n sọ pé ah bí àwọn ọmọ tó wà ní àfẹ́kí wọn lẹ́sìn àdẹ́wòde wọ́n bá tún kọ́ wọn àwọn ègúnjọ́ márùn-ún wọ́n bá tún sọ pé jọ́ méjì wọ́n tún máa wá ń jọ sátọ̀dé ah tí wọ́n máa ti ń ta lọ díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n ti ṣe ni wọ́n ti ṣe wá pa aládàtijọ́ eighty ni wọ́n ni wọ́n ti ṣe àwọn ó sì ṣiṣẹ́ yẹn débi pé kéwú tí wọ́n lọ ké nì ló jẹ́ wọ́n máa rántí ẹ̀sìn ni wọn ò sì ní ké mọ́ àti ti fòrò rọ́nú àwa mùsùlùmí tí wàá ti bá wa gan o lẹ́nujọ́ mẹ́ta yọ ọmọ mi wá bá mi àbú mi mú à léyìí tá a gbé kalẹ̀ ǹjẹ́ kí lọ́ọ́ fẹ́ sọ mò ń gbọ́ ó ní bẹ́ẹ̀ ni àbú òun wọ́n ti lẹ́nìkan tí wọ́n máa kọ́ òun lẹ́sìn wọ́n máa ká òun lẹ́sìn ní ìsìnkú ní ẹ̀ máa ń sọ gbogbo ni wọn á fi sí ó ní yóò mú ọjọ́ wẹẹsẹ máa mọ ní kò sí wọn jọ iṣẹ́ ti wà yìí gbogbo yìí tí bàbá rẹ ní ìdí kọ́là yẹ kúlù kúl mẹ́ladìrí lẹ́sìn tí ọba ti gba ọjọ́ ilẹ̀ kò sí wọn jọ àwọn lè máa ló gbogbo ọjọ́ márùn-ún fún ẹ wá tún lọ bí ó dolóṣù kan àbọ̀ àbóṣù méjì ń sìn ọwá ni wọ́n tún ní lẹ́sìn kan torí kíkí nílé èsè. mọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀dà àwọn tíyàwó rẹ̀ kí wọ́n máa bá fà nìyẹn àkókò mọ̀ sí yín àwọn ọmọ sì lè tètè wí ni wọ́n bá pàṣẹ ìwà ìkì yẹn ni kó ó ti gba àtàkéjì àlùjẹ́ náà nìyẹn àwọn ọmọ tètè parí ìwà ìkì yẹn parí ọ̀dà náà náà wọ́n kò ti pè ní sixty eight sixty eight percent lọ́sàtà lọ́pàṣẹ náà kò báyìí àdáhùndínlá ẹ bá wọ sùkúù náà àwọn ohun tá a ti ṣe. lẹ́yìn kan má rẹ̀ yẹn jẹ tọ́ọ̀bà wáyé wáyé kó má kó padà rà dẹ́sẹ̀. ẹnìkan ní ọmọ akọ wáìkì ọba akọ èmi náà fẹ́ kọ́ ẹ bá tẹ̀sẹ̀ tó dùn mí èmi náà fẹ́ kọ́ torí mo ní ìdí ẹ̀ sáwọn tí wọ́n gbọ́n bẹ́ẹ̀ gbésùn kò gíga kẹ́lẹ̀ ńkẹ́dísẹ́ lọ́wọ́ ọba ìtàn ọ̀gbẹ́ mi ti kéwu tẹ́lẹ̀ ní farawé mi èmi náà fẹ́ kọ́ mọ ọmọ eléyìí tó ti pé ọ̀rẹ́ lómi yọ ọ̀rẹ́ tó pé àjẹ àdé àbá tẹ́lẹ̀ ká france sísà alẹ́fẹ́ máa kọ́ fún ìdátù mi. ní ẹni mara máa ń sọ̀rọ̀ yóò sọ pé tí gbogbo ẹ ti wá sí rẹ́gí báyìí. sọ́ọ̀sì ń bẹ́ẹ̀ kódà wọ́n ti ń wọ kọ̀fáàn ẹ ti àrọ́pùtùn kọ̀fáàn glọ́ọ̀ wọ́n ti ń wọ̀. ǹgọ́bọ̀ wa rí báyìí kọ́ ìdátù yẹn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ péjì tírì kiri bo onímọ̀ èbò wí. ọmọdé yẹn bá bẹ ọlẹ́sì ọjọ́ oge wù ní lórí pé wọ́n wọ sùkú ọ̀hún náà wọ́n padà wúlò ṣé àwọn èèyàn ká padà kó lọ sókè tí wọ́n padà ń lọ bí ìjọba nígbà wọn rẹ̀ sí ọ̀pọ̀ wọn ò kírun náà tí wọ́n mọ lọ́hùn jẹ́ máa da ọlọ́wọ́ ajá sí polówó padà wá padà fowó ẹ̀ ra kú òun lọ́rọ́ wá padà jẹ́ wọn ọdún yẹn kọ́ láyé tí ọkọ lẹ́sìn olówó fowó ẹ̀ ra kú nàbílà Ibrahim wa ń bẹ̀rẹ̀ ọ̀hún pé ọ̀jìnìkú ni ẹjọ́ àwọn kásàkà sí àwọn ọmọ wa wọn bá ti ń káyé kọ̀ọ̀kan sí ẹ̀sìn yẹn ni káájú ó mú bẹ̀dẹ̀ kí ló fi ń da tó ta bá lè ṣe é nítorí yín náà ni wà lẹ́mìí wa o ẹ kọjọ mọ ọpọlọ fún kuran sórí náà kí ló fẹ́ kọ́ nù wé ní mọ́ á ń parọ́ dara jẹ lóko lọ́dà kó bá ń fọ̀rọ̀ kẹ́ sáàtì mọ̀sára ọjà kọ́lé dé nínú àwọn olùkọ́ ọmọ ọ̀yọ́ ni wọ́n. bóyá wọn kà ju ìwé mẹ́fà lọ ẹ sáàmù wọn wọn kà ju ìwé mẹ́fà péré lọ ìwé ńlá táwa kà yẹn náà làwọn náà ta ìwé mẹ́fà láyé bọ́lá èkè ìwé mẹ́fà yẹn náà àbá mọ́kùnrin àdúró tọ́jọ́ ọkùnrin yẹn ti pẹ́ ẹ̀ lè fi kọ̀ǹpútà ní nǹkan wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ kàbá wà ní kíláàsì báyìí àwọn ọmọ ìlọrin ọba sọ pé ẹ a ní akọ̀bí sọ́ọ̀tì mọ̀rẹ́kẹ́bì ọ̀sáàdẹ̀ ọ̀sáàdẹ̀ ẹ̀mọ̀kẹ́wọ́n di wọn sọ pé fàdọ́lù ẹ̀kàrà bí sọ́ọ̀tì mọ̀rẹ́kẹ́bì ọyá ká pẹ̀lú òun mọ̀rìkà tí ọ̀fẹ́ fi kà láti wí tẹ̀jú yìí ni wàláì gbogbo ẹ̀ ni wọ́n lè kà wọ́n lè kà aládàbí wọ́n lè kà alárọ̀ bí wọ́n lọ kíní international kíní wọn tó máa ń ṣe àwọn ni wọ́n gbà àkọ́kọ́ wọn ti fún ọ ní hajj wọ́n kẹ́ wò sùn nígbà táwọn àwọn ará yé kí mọ́ wọ́n bá ní wọn ò ní dìgírì lọ́wọ́ ah ọ̀pọ̀ ọdún má ah ní dìgírì ọ̀dà ìdánwò ni wọ́n máa ń ṣe ń kọ́ àfààní ẹ̀ bá lọ fọwọ́ wọ́n lọ sanwó náwó wọ́n kọ̀ náwó báyìí gbogbo ẹ̀ wọ́n sàkó wọ́n wọ yunifásitì lọ́rùn ọdún mẹ́rin wọ́n padà parí dìgírì náà láti ìwé mẹ́fà ọba ti ti túwèsì ọ̀rẹ́ ti bèèrè lọ pé sọ́kà ìwé mẹ́wàá èyí tí ọlọ́run fi owó ẹ̀sùn òfò sí nìyẹn bẹ̀rẹ̀ sí wàhálà. nígbà táwọn ilé abẹ́yọ̀ kékeré nígbà kékeré nígbà yẹn òkè kò òun ò ní sàtífíkèétì òkè ọ̀dà mo ti gbọ́ ìdánwò tí wọ́n máa ń ṣe hmm, wàláì wọ́n parí dìgírì kí wọ́n tó jáde láyé. tó nípa bẹ́ẹ̀ ọmọ tá a fẹ́ ká do àyẹn kò lórí ẹ̀ akọ̀lẹ́sì èmi ọ̀rọ̀ ọpọlọ tí kò á lè dùn bẹ́ẹ̀ tí wọ́n á lè bó kan làwọn fẹ́ kọ́ lógàtú Bush lógàtú Obama òun náà aláwọ̀ fi kọ́ yẹn ní òní wọrí àwọn tó bẹ̀ má wọrí níbi dédé èdè kùránì ti rinlẹ̀ síbẹ̀ wọ́n àwọn akọ́ ẹ̀bí ọ̀gá wa gan ni anẹ́ láwùrí du lọ́gàtà bush àbí lọ́gàtà obama wọ́n fẹ́ kọ́yàn ní lọ́gàtà obama ọ̀hání wọlé èdè obama ni mo wí yẹn ó ti wọ́n fẹ́ fi kọ́yàn nígbà tó tún kéwú dúdú jẹ́ wọ́n fẹ́ lọ́gàtà èdè rí jẹ́ bẹ́ẹ̀ yóò wọlé ní síkú torí bẹ́ẹ̀ tábàfẹ́ ká da àyàn ọgbà lẹ́ẹ̀kan náà tá à ń kọ́ wọn láyé ẹ̀jẹ̀ ká kíjé kí tẹ̀sí mú un tọ́ba mú báyìí kọ́dà táyé yẹn wà rọrùn lẹ́dẹ̀mú kẹ̀kẹ́ ní ọ̀jẹ̀ ọlọ́wọ́n kẹfà yìí yẹn sì ní fún yẹn. wọ́n rí lẹ́nu sọ̀hí muslim látọ̀dà bí fọ́rọ̀ jẹ́ lọ́wọ́ tàlán látọ̀dà ní sọ̀sẹ́lẹ̀n wọ́n là nẹ́bí sọ̀bá yìí pé. ìdààmú tàbùnà ádámà kọ́tọ̀ àmàlùkù ìlà àmàlùkù ìlà min salat. ẹja sàkólé kí ọmọ wa. wọ́n là ń sọ̀sẹ́lá ń sọ yìí pé fọ́mà ní dáadáa ń bá ti jáde láyé iṣẹ́ rẹ̀ ti dópin kò dáadáa tó lè kú iṣẹ́ rẹ̀ mọ́ àfi mẹ́ta ọ̀yà. ọjà kọ́ ti ń já àríyá. sàrà àtọ́sí tó ń kọ̀ǹtínú. ìmọ̀ tó fi mọ̀ yẹn dáhùn yẹn fi ń sàǹfààní. òun lọ́mọ dáadáa ń bọ̀ ló ti rọmọ dáadáa ju kọ́lẹ́sì lọ. àbúrò mi kẹ́ wá bá mi lánàá. ìní dákọ̀. ọwọ́ alọ́ rẹ̀ màmá àwọn. ìyá mi náà ẹlẹ́ni tí ń sọ pọ́ rẹ̀. pé nǹkan náà wà lágbára gan mo kiri pé ẹ̀sìn náà ló lè gbọ́ ọmọ tó fọ́ ọlọ́mọ òbí wúlò gbogbo èyí tó ń lọ fowó rà yẹn rọ ni. àwọn tó ti dàgbà jù lọ títí wọ́n sì tún ní chíńjì lọ́wọ́ dáadáa wọ́n ní gbogbo wọn bá ta kété wọn yọjú òun tó wọn lówó nìkan lòun yọjú. wọ́n tún wá ń sọ fóun pé hmm, ọ̀ ń yọjú yọ lẹ́yìn fún ọ ìtumọ̀ rẹ̀ ni pé àfòlófòlù ọ pẹ̀lú yàtọ̀ ń yọjú sí yìí wọ́n á sọ fọmọ mi torí yẹn ti lóhun ti rí mímì ń dòótọ́ mo ló súnmọ́ ọ ayíkẹ́ nìyẹn jẹ́ mọ̀ṣọ́ sẹ́rù lè rìn ọ́ pẹ̀lú àwọn ẹni tí wọ́n sá lóògùn tí wọ́n tún dẹ̀ wò lára tiẹ̀ náà ṣùgbọ́n ìwọ náà wọ́n tún lọ fi kún sẹ́rẹ̀ pẹ̀lú pé ó tún lé sí ní ìmọ̀ràn káàró ó súnmọ́ lọ ṣùgbọ́n ìwà rẹ̀ kọ́ banújẹ́ ọ̀la alákàbá èkó nẹ̀fẹ́kà má jẹ́ inú ọ bàjẹ́ ìwọ nìkan náà ni ó fún ọ <laughs> ẹni ó bá lẹ́sìn nìkan ni ó kù wọ́n lè wò yín orí pé yín mẹ́rin ni gbogbo àwọn yòókù tẹ́sí òye mélòó lórí tó dúró sílẹ̀ ọ̀tọ́jú bàbá kan wọn ò ní í dúró abadan ẹni tẹ́sí bá yé nìkan náà ni ó padà kù mo fi sọ wípé àwa ti súnmọ́ ẹ̀bí yé díẹ̀ díẹ̀ ẹja ṣàfihàn ohun tó yé wa yẹn kí wọ́n rí wa kí ah eléyìí ó sì kú mi kí n tó kú. ọ̀kan nu bàbá kan wọn ní sọ wípé láwọn lè ké anna kàfà dálímọ́tì tán dàbò ni wọ́fi hàyà àti àmọ́ záwàdì tani zádi wọ́fi hàyà àti àmọ́ záwàdì tani zádi wọ́n ní láwọn lè ké anna má jẹ́ ń rí ọ ní èdè ń pàdé ẹ̀ rárá tí wọ́n bá ti kú kọ́ máa dárò mi àbọ̀wọ̀ àdáni àbọ̀wọ̀ tàgèlè àbọ̀wọ̀ àdùnmọ́jà àwọn àfa ọba kúkọ́ nítorí kómi lè jáde lójú ẹ̀ wọ́n wá ní bàbá mi lójú ayé wọn mo fi hayatiya sẹ́gbà mo wà láyé mo zawadi tani zadi kí ló ṣe fún mi. ẹni ọlẹ́sìn náà ni ó kù ohun tó máa wá kù fún òun lọ́mọ dáadáa ti ń ṣàgbà o ọtọ́ di kókun yẹn kú gan á sì dáadáa kù ọba tó wá kú tẹ́lẹ̀ á tó wá ṣe kí o á tó máa ṣàgbà o. kọ̀ wá sírò ọmọ yìí kò bá délé rọ́mọ yìí ká ṣe kí lọ ká kọ́ ọlẹ́sìn lọ kọ́ ọmọ ọba àlejò alákọ̀ọ́jẹ́ ọjọ́ ti lọ àádùn báyìí wọn á ṣe là àádùn máa tẹ̀síwájú nígbà tí ọba tún di parí oṣù tọ́lọ́wọ́n kọ́ iṣẹ́ wa kò dìgbà ṣá ní àlàáfíà wọn. Ọdún yọjọ́ mi, ọjà àwọn ọdún. وعليكم السلام طلبة àìmọ̀kan ní máa ń fà lẹ́yìn òfin sọ wípé òkúta yá àfikún òun sáà tiẹ̀ kí ìṣẹ̀ àkọ́kọ́ náà ohun tó wà nínú súnà ni wípé òkúta yẹn tọ́lọ́run bá ti rọrùn fún yẹn láti lè fọwọ́ pa àbí láti kíìsẹ̀ kó tó di pé yọ bẹ̀rẹ̀ sàn wá súnà ni. mọ́tí yẹn bá rí i pé tó wọ́n bá fi ṣe nǹkan yẹn òun máa kó nira báwọn yẹn kí yẹn má fi o. òun ló fara fáwọn Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma lójú ayé wọn wọ́n sọ pé àwọn ò ní ní yẹn lára ṣùgbọ́n ẹni tí ọba ní àwọn lára kọ́ máa jáde rà máa wọn débi òkúta yẹn wọn bá bẹ̀rẹ̀ sí ni lọ débi wípé gbogbo mú wọn ní jíjẹ lórí pé wọn ò ní sàwọn èèyàn sùn tàbí mẹ́ni wọn bá lè máa tarí àwọn ọkọ̀ máa tarí àwọn wọn lọ́mẹ̀sẹ̀ ti ń gbà ìwé ń sọ fún wọn sà débi òkúta ẹnìyàn sọ fún un fẹ́ gba aládá ni ẹ̀sẹ̀ ni ó gbé bọ̀ yóò sì obìnrin tí àwọn obìnrin náà máa wà láàrin àwọn èèyàn yóò tarí àwọn èèyàn dìbò sí àtàwọn èèyàn sùn tà wọn bá lóun fẹ́ gba aládá ọmọ mẹ́fẹ̀ẹ́ òun tó tóbi tó yẹn dẹ̀ léwu ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí obìnrin ti lọ fi hajj tí ò mú lọ ọmọkọ rẹ̀ lọ tí lọ fi ọkùnrin ọlọ́kùnrin parọ́ pé ọkọ òun ni ẹni nì tó bá sọ pé òun ti hajj tó àmọ́ bẹ́sẹ̀ rẹ̀ fi máa tóbi tó ẹ̀kọ́ là ń sàmì. Bàbá wọ́n ní pé àlùkò àwọn ọmọ ẹgbẹ́ ní àwọn àtàwọn ìlú ìjọba tẹ̀ ṣé ṣé ọ̀dọ́ ọba lóyún tí wọ́n fi lọ tẹ́lẹ̀ láti ìlú ọ̀nà ti àyè tí wọ́n ní lọ àwọn fi ní ọmọ ara wọn. ìdílé ẹ̀rẹ́ kejì ní pé àjọpọ̀ ọ̀rọ̀ bá tẹ̀lé wọn ní ọjọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìlú. wọ́n ní pé ẹni pé ní òdà ẹgbẹ́ tí kò ń dáná ẹgbẹ́ tí kì í ṣe ìlú. wọ́n sọ pé tó ń bá kúránì ní ọgbọ́n ọ̀pọ̀ lónì. sọ̀rọ̀ instrumenti wọn lò kóun náà gbé irinṣẹ́ jáde. tó ti ń sè kí irinṣẹ́ yẹn máa máa ṣiṣẹ́ fún wa wípé tùrábì nìyàwó téèyàn fẹ́ fẹ́ náà rí léèyàn. abẹ́tí kẹ́tí kóun náà gbé instrumenti yẹn jáde. ṣé wọn gbé instrumenti táwọn gbé jáde pẹ̀lú kíní ultrasound àbí scan tó máa ń ṣe tẹ́ni ni bá ti da mí kùn tán ṣé wọn gbé yóò kàn dín gẹ́ni ẹ̀ báyìí kóun náà gbé tẹ̀ jáde ká gẹ́ni rẹ̀. àbẹ́tí kẹ́tí irú iyèpẹ̀ rẹ̀ nì báyìí kó fi hàn wá tó di dábìrì pé tùrábì lẹ́ni ṣé iyèpẹ̀ ni iná ni tí ẹ bá fẹ́ yóò bímọ kú ó sọ gbogbo bí ó sì máa bímọ kú ni kó fi hàn wá báwa náà ṣe rí ọ́sán kan nìyẹn wọ́n dàbí pé bí làákàyè rẹ̀ ṣe mọ nìyẹn bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ náà yìí tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó ní tẹlifóònù dé òyìnbó eléyẹn irinṣẹ́ nì tó ní ẹ bá lè ṣe irinṣẹ́ kan àbá kí òun náà kó ṣe kò sí ẹjọ́ ra wọn rárá ṣẹ̀rí ọ̀dẹ̀ kọ̀ọ̀kan ká má lòó gba wọn àfi tá a bá lò sí nǹkan tó haram náà. náà náà fa àjánu. ọba adájá ẹ̀yẹ ẹbí wo àbíyẹ̀wò aláàbòrò wọn tó ọjọ́ wọn bí wọn àbí tó wọn bá tó pa ayọ̀ parí ẹ̀ lọ bóyá adájá wà mí lẹ̀. tòun á bá a bá lọ dáa alábàápọ̀ náà wà pọ̀ lórí lọ láfa àgbẹnu yẹn wà ní òun ní ọ wà ní ẹgbẹ́ ẹni máa lọ yìí. bẹ́ẹ̀ni ọ wà lórí èèyàn lè máa lọ yìí náà èèyàn ti wá gbọ́dọ̀ torí ẹ kéèyàn máa yẹn súrà tí sájídà bá wà kéèyàn máa yẹn lódì ẹwọn bí àwọn àfáà yín ṣe máa yẹn tàbá sí àdá lódì tábà sí yàdà wọn máa yẹn lódì sílẹ̀ wọn mú kẹfà dóní lọ́ba fẹ́ kí mọ́ gárì tọ́wọ́ pé tábà sí yàdà àbí ìlànà àbí wọ́n rí àfáà yìí rí wọ́n wèrè ó ìdíwáyé lò. e kùsẹ́ tábàtì yàdà àtẹ́kọ̀ kì í ṣe Qur'an Qur'an mọ̀ ọ́ di àbẹ̀yẹn kí alámúdá kí wọ́n ní ìpìlẹ̀ máa fi ń sẹ́ lọ́pẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ọwọ́ mọ̀ ọ́ bá nìyẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ wípé ìyẹn lè má ṣe wọ́n bẹ́ẹ̀ nínú sólà kan ó ṣe ń ọ̀dẹ̀ tó ṣe náà wà mẹ́ náà afẹ́ náà. yóò pọ̀ jà àwọn èèyàn lọ. tẹ̀rí àwọn ìbáwọ̀ yẹn wo kiri lójoojúmọ́ sáìsì wọlé bá bẹ́ẹ̀ wọ́n wo sátáláìtì wọ́n wo bóyá mọ́sálásí wọ́n wì bóyá mọ́sálásí ló ń tọ̀ ń fẹ́ rí ẹjẹ́ ká fún ní mọ́tòrò rẹ̀ tó fẹ́ di òkè yín èmi ò lérò kan lẹ̀ fẹ́ẹ́ sùn tọ́lá pàtà ni kìíní yẹn wọ́n lọ sí àpáta ni wọ́n lẹ sẹ́ẹ̀fù yẹn mọ̀kẹ́mọ̀ kí wọ́n lè ṣe sí wọ́n lè ti ṣàtúnṣe rẹ̀ yàtọ̀ torí ńgbà táwa lọ wà ní sẹ́ẹ̀fù tí yẹn kẹ́lẹ̀ rọ máa gùn lọ díẹ̀ díẹ̀ báyìí wọn lọ bá nìyẹn ti yé àti lọ́ọ̀bì fọ́ọ̀gbà yẹn ni ó lẹ́ẹ̀fọ̀ mi ò sí náà ní tí wọ́n máa sọ fún ìṣàgùn kéwù ní ẹ̀wọ́ kéèké o adébẹ̀gẹ̀ arí táwọn yẹn bẹ̀rẹ̀ sí lọ kọ́kọ́ ẹlòmí lọ kọ́kọ́ rẹ̀ sí ẹ mọ́ kíní táwọn ọmọ sùkúl máa ń ṣe tí wọ́n bá fi jáde kíní birikiti ni ẹ ń bẹ́ńbẹ́ ó ní wọ́n níbi ààyè ibẹ̀ yẹn ní ìbí tó jọ ni ní wá ń bi ní ń bi ìdísí ọlọ́ngbà tí ń kọ́ ní sẹ́ hajj nǹkan báyìí tí mo kọ́ tó bímọ wọ́n ní sọ pé àárọ̀ kù mo ti mọ̀ òun lọ́padà di àròfáàtì gbogbo bó ti sọ̀kù tó ti mọ̀ òun lọ́padà di àròfáàtì orí òkè yẹn ni òkè yẹn ti dandan ẹ̀wọ̀n kọ́ wà nù wọ́n ní ọ̀sán fáwọn yẹ̀rẹ̀ tó wà lọ́wọ́ ìpè wàkọ́fta àhúnná àlàárọ̀fà kúlú ha mọ̀wòkè níbi orí ojú àròfà gbogbo ẹ̀ náà ń kọ́ mọ̀wòkè mọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ èmi ọ̀mọ̀rọ̀ táìtì yẹn bóyá mọ́sáàsì lẹ́nu yẹn fẹ́ sọ ìyẹn mọ́sídùú mọ́sídù nẹ́mìrọ̀ mọ́sídù nẹ́mìrọ̀ yẹn rẹ̀ níyì ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàjì yé edé bẹ́ẹ̀ wọ́n jẹ́ apá ọlọ́sàn ara jẹ wọn èdè bẹ́ẹ̀ àyọjú rẹ̀ ta akẹ́kọ̀ọ́ làwọn fi dé bẹ́ẹ̀ àyọjú rẹ̀ ta alákẹ́kọ̀ọ́ dé àwa kà nù tíra ìwọ̀n tí ń jẹ́ mọ́sídù nẹ́mìrọ̀ àfẹ́ mọ̀ ìwọ̀n tí ń jẹ́ mọ́sídù káìkù nímù nẹ àfẹ́ mọ̀ làwọn fi dé bẹ́ẹ̀ a sì dé bẹ́ẹ̀ náà ó yí wa lọ́wọ́ ẹ̀lú pa fẹ́ padà sí tẹ́ǹtì ọlọ́run mọ́ àmọ̀nà mọ́ mo bá nìyẹn ti yé bẹ́ẹ̀ mo dé bẹ́ẹ̀ wọ́n lè já wọn sáré pọ̀ kan tó máa wà láwọn àyè kọ̀ọ̀kan mẹ́fẹ̀ tẹ́ǹtì náà ló ti súnmọ́ jù ọ̀rọ̀ wọn lẹ sáìsì mọ́ ẹ̀ ó lè jẹ́ sẹ́ẹ̀fù yẹn bẹ́ẹ̀ ayé ìjọ tìyẹn sì wà bẹ́ẹ̀ mo yẹ chíǹjì àsáàrò ní sùn ìyá ọlọ́wà àlà Thank you. ẹ fẹ́ẹ́rí ẹni yẹn amúbìkan nílé ọmọ amúbìkan pé òun fi òun fi ń ṣe ìrìn àjò ní tọ́ bá ń gbóhùn sí ń ìrìn àjò kọ́ máa ṣe ẹ tẹnu yẹn lásán náà ni àwọn olùmọ̀ máa ń sọ wípé kásàfiwé rẹ̀ kí tọ́ bá kẹnubọ gbá ajá tí wọ́n bá kẹnubọ nǹkan mí náà ká fọ́ lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ ẹnu ṣùgbọ́n ó fi irun kan yẹn ó fi ìmọ̀ mo lè sọ ń pa ilé yẹn ṣùgbọ́n ẹnu dé bọ́yọ̀ yí yẹn lásán àbọ̀ wọ́n kankankan yàtọ̀ sí gbá yẹn.

ọ̀gàn níjọ́ wà nulẹ̀ rẹ̀ tó ń kírun tí màláìka fi lè máa wọlé rẹ̀ bí àwọn tọ́lẹ́tì àwọn òfin tọ́lẹ́tì ilé ẹ̀gbin nìyá rí àwọn kàbáyì ńbẹ̀ lọ fọ ààyè rẹ̀ nítorí gbájá bí gbogbo àti pọ̀ ní wọn bá ti yà sí pọ̀ tó gbogbo kálukú wa bá ti wáyé ó mú oorun wa lẹ́yọ̀ pọ̀ tó sẹ́nìkan bá wá sí oorun tiẹ̀ yàtọ̀ ake ọmọ agbó nínú àǹfààní tó wà fún nìyẹn ó dẹ̀ ṣe fi pẹ́rẹ́ èmi tọ́ bá ní ọ̀fẹ́ sí ajá kò rà ó máa ṣẹ fún ọ ni nítorí pé sámúnà kẹlbi haram nínú àwọn owó ìwọ tá a gbọ́dọ̀ ná pé pé ìbùkún Ọlọ́run ò ní wọ òun lówó ajá àbáwọn Yorùbá náà pé ẹni ọta ajá tó gbowó ajá tọwọ lọ fi rèlú tó lọ fi rèlú bọ lọjà ajá náà ní ìlú lọkàjẹ ajá náà lọkàjẹ ìbọdí rẹ ilé tẹ ọlọfi dẹdẹ àdékọ máa fi kọ àdúgbò mọ pé ajá wa dépò yẹn Ọlọ́run dídí dáàbọ rẹ dépò ọdẹ wà ní Kùránì.

látàrí òjíṣẹ́ ọlọ́run ló ti rí bẹ́ẹ̀ o sẹ́yìn pé obìnrin àtọkùnrin lọ́jọ́ ń ṣe torí kò ṣe yẹjú. ẹ ò kéré hajj ẹyọ kan là sọ sálásẹ wọn lọ́nbẹ̀ ní hijjatul wada one hundred thousand bó lẹ ti fẹ́ẹ́ dì. tí èèyàn one hundred thousand bí kó jọ́ǹsẹ̀ yìí ní ṣe ẹ̀mọ́ bí bẹ́ẹ̀ ṣe máa rí one hundred thousand òun làwọn tó tẹ̀lé ànẹ́bí lọ sí hajj táà ní sọ̀rọ̀ ńlọ yìí bóò lẹ́tẹ̀ fẹ́ yẹn tẹ́sán gómìnà odó lọ́tọ̀ mákírófóònù dà kò sí bóò la ti fẹ́ sì sọ́lọ́pàá láni ọmọ àyẹn ni àbí ta so ìyẹn òmùmù ìbàlẹ̀ àbálùwà tá àrọ́gbọ́n ta fẹ́ dá sí àrọ́gbọ́n ta fẹ́ dá sí léyìn ìwọ́n tó fẹ́ ṣe hajj nìkan lórí ẹ̀ máa pako nígbà tó yá wèrè tọ́wọ́ àlọ́ lera mọ́bìnrin níbẹ̀ yẹn ni tàwa lè dúró mi ọ̀dọ̀gbọ́n máa yẹ̀ bá lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ tóbìnrin náà bá ti rí ọ̀hún náà tó ní tìjú kò ní í sómọ́. ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́. òun lẹ́bi ni pé tí wọ́n bá kọjá lára àjèjì wọ́n jù nìkan bulẹ̀. tó bá jújú ara wọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí yẹn láwọn ìyàwó ànẹ́bí àti òṣìṣẹ́ ọlọ́run ni wọ́n jọ wà wọ́n sì. nítorí pé wọ́n fẹ́ káwọ nìkan bò ṣe tọ́wà wọ́n fẹ́ káwọ kírun. mo bá di àárín ẹ di ẹ bẹ́ẹ̀ ìmọ̀ bó wá rí yìí ní ìsìnkọ̀ fẹ́ gbọ́ ní ẹ̀fẹ́ dá sí ìyẹn wọ̀ ìkọ́ wa mọ̀lẹ́bí ẹ̀ mélòó lọ́dún mọ̀ ẹ bá sọ̀rọ̀ ayé pọ̀ ìyẹn gẹ́gẹ́ ló ti ẹ̀ léwu àwọn míì máa ń sọ aṣọ ó lè di wàhálà o èyí tí máa ń rọrùn tù ń gbà mí òun ni ọ̀fà aláṣọ lẹ́yìn wọ́n jọ ń bara wọn láṣọ lẹ́yìn tó o ti wà bẹ́ẹ̀ ti pẹ́ fọ̀sọ́gbọ́n tẹ fẹ́ dá sí yẹn ẹni tó kẹfẹ́ ṣe lọ́ máa òun ni ó sọ̀ra. náà. ọ̀rọ̀ ẹni tó bá bá wọn kírun sókù la tó sì wà ń bẹ̀ tí wọ́n fi sin òkú yẹn tẹ́yẹ́yẹ́ tí wọ́n fi dèpẹ̀ sí gbogbo orí ìkòtó ni yóò gbà láàdá ní ńlá méjì tó ṣe déédéé òkè old òkè ọ̀hẹ̀d òkè yẹn ó tóbi bó ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ló sì gùn tó èmi ò rí sùn báwọn tó rí sọ mi ò débẹ̀ o.